وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف وبعددا الله سبحانه وتعالى تتنقى أقجو قواني أروي نينو إكيو بعددا تيولاري kí ni déètì ni ìyẹn tiwa twenty five ní bí ọjọ́ márùn-ún sí mẹ́fà tí ń bọ̀ nísìn á sínú oṣù zulhijjah tó jẹ́ súkẹ́súkẹ́ àwọn oṣù ọ̀wọ̀ kí ló fi jẹ́ tó fi jẹ́ súkẹ́súkẹ́ rẹ̀ nísìn Ramadan a máa pé súkẹ́súkẹ́ ní Ramadan mẹ́wàá gbẹ̀yìn nítorí pé kíni òru wà nínú mẹ́wàá gbẹ̀yìn yẹn òǹkà tẹ́lẹ̀ láàrin àwọn lárúbáwá tó bá ti dé ẹgbẹ̀rún ah, ó dojú ẹ̀ ó fi jẹ́ pé nísìn tí wọ́n bá ní òǹkà bí ìbá ṣe pé màá gbogbo ẹ̀ dàrú tí wọ́n bá lóǹkà ti dé mílíọ̀nù tẹ́lẹ̀ ah, ó ti dógun gẹ̀ ó ti dojú ẹ̀ nígbà yùn tó nǹkan bá ti dé ẹgbẹ̀rún ah, ó ti dojú ẹ̀ ṣáà dẹ̀ mọ̀ wípé àwọn ni background wahayu tọba adẹ́dà sọ̀kalẹ̀ fún wa ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni kéèyàn kọ́ èdè náà kéèyàn dẹ̀ mọ ìpìlẹ̀ àwọn nǹkan tí ń bá ń sọ masalan àmọ́ àpèjúwe wa ọba adẹ́dà nígbà tí ń pe àkíyèsí wa sí pé a gbọ́dọ̀ dúró déédéé ó ní wala takunu. كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا tẹ́yìn ò bá máa background ntọ́ ṣẹlẹ̀ kò ní lè gbọ́ aspect yẹn yé kí ni tọ́ ṣẹlẹ̀ arábìnrin kan wà maka al-musharrafa ọlọ́run pẹ̀lú pé kọ́ máa sọ ọ́hún. So ọmọ asọ́hun but àdánwò kan lọ́lọ́run ọba fi kàn án kí ni àdánwò náà tọ́ba ti hun aṣọ tán látàárọ̀ tí ó fi ń di ọwọ́ ọ̀sán tá a bá hun aṣọ tán kí ló yẹ ká fi ṣe ká lò ìmọ̀ ká wọ̀ tàbí ká tà ká wá owó rẹ̀ ká fi gbọ́ ẹ̀bùkátà mi ṣùgbọ́n arábìnrin yìí tọ́ba ti hún báyẹn tán yóò wá bẹ̀rẹ̀ sí máa tú palẹ̀. kí ni tuma yìí àṣedànù àṣedànù ọba adẹ́dà nítorí ń pè àkíyèsí wá sí ni pé ẹ mọ̀ yà láṣedànù. tá ti ń ṣe àwọn ìbádà tá gbogbo ẹ̀ tá gbogbo ẹ̀ kí ni tí ọba adẹ́dà tó fẹ́ ká fi gbẹ̀yìn rẹ̀ òun ló sọ fún Musa àti bọ́dà rẹ̀ pàtó ṣe gbogbo ẹ̀ tán tó lọ́wọ́ ọba ọba adẹ́dà ni qad ujibat da'watukuma sori gbogbo ntẹ ẹbẹ mi gbogbo ẹsìn tẹsí gbogbo kọkọ nfuru tẹsí mo ti gbà á ṣùgbọ́n kọ́kọ́rọ́ ní tí ọba adẹ́dẹ́ ó fi tẹ̀yìn lọ́wọ́ tí ò bá sí lọ́wọ́ yín tó jẹ́ yí pé yóò di àṣedànù kíni ó ní kéèyàn má ṣe istiqama ó ní fastaqima ẹ déédéé o. ọba adẹ́dẹ́ wa tún wá fi kún ó ní ولا تتبعان السبيل الذين لا يعلمون ẹ má tẹ̀lé ojú ọ̀nà àwọn aláìmọ̀kan ẹ̀yin mọ̀kan ọ̀yọ́ lẹ́yìn ajíṣebí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ èṣe kí ni kìí ṣe bíbá bẹ́ẹ̀ nìkan ẹ dúró déédéé ni àwọn afáàmà fi ń polongo rẹ̀ wípé tá a bá gbààwẹ̀ tán èso rẹ̀. Kama má dànù ká dúró déédéé pẹ̀lú rẹ̀ nínú kí ọba adẹ́dà ló fi làálẹ̀ fún wa wípé nínú oṣù ṣàwàl ká mélòó wa mẹ́fà láti fi pe experience inú Ramadan yẹn ká fi pé padà ká fi máa wà lọ́tún ọ̀tún gbogbo ìgbà kì í ṣe èyí nìkan ọwọ́ akéré tán po òórí nǹkan kan sí o ní gbogbo oṣù kó mú mẹ́ta wá àwẹ̀ mẹ́ta wá tó o bá mú wá ní jọ́kẹtàlá jọ́kẹrìnlá àti jọ́kẹẹ̀dógún tí ń ṣe ayamulbid àwọn oṣù tó jẹ́ àwọn ọjọ́ tó jẹ́ pé òṣùpá máa ń kárí tó bá láti magrib títí títí àsùbọ ìfọjọ́ rẹ̀ ó fi dé kèé sókùnkùn tó o bá mú wá nígbà yùn fàásàn ṣùgbọ́n tó o bá tí ozuru kan bá bọ̀ tàbí kejì tó o fi lè mú wá ń gbà yàn sábà mẹ́ta lóṣù ṣùgbọ́n tó o bá tún lè tẹ̀síwájú fàásìn pẹ̀lú kínní ismail wal khamis sọmọ pé tó o bá sì yùn ọ̀sẹ̀ mẹ́rin níbẹ̀ nu oṣù méjì mẹ́rin mẹ́jọ yóò sì máa rẹguléètì rẹ tí istikọ́mà yẹn tó fi ṣe kíni tó fi dúró gbogbo àwọn ẹ̀kọ́ Ramadan tó fi ní sọnù mẹ́ lọ́wọ́. làwọn afáà máa fi ń sọ pé hikma sharia èèyàn gbọ́dọ̀ máa fọ́lò rẹ̀ kó lè bá a mọ tí ń ṣe. ṣùgbọ́n o tó o bá tún wá tẹ̀síwájú èyí tó dáa ní kó o ṣe bójúṣe lásán àṣàlám sọ sọ kí ló sọ. ó ní inna nabiyya Allah Daud a'badul bashar ọlẹ́ni tó sin lọ́wọ́n ọba jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní ànábì ọlọ́wọ́n tí wọ́n ń pè ní Daud kí ni yẹ kábàrù ni yẹ kò tí sọ ìlà kí ni dì tó fi pè ní abdul bashar fún wa ó ní ìmọ̀ gbàwọ̀ ẹjọ́ kan dákan sí ni yóò fi ìbẹ̀rẹ̀ ooru yóò fi sùn yóò wá jí láàjì yóò bá di ọwọ́ gbà tí àlùfáàjàre fẹ́ yọ yóò ara sùn díẹ̀ kó fi jẹ́ pé yóò lè mú ìrun àárọ̀ wá kí ló yìí ṣe lára àṣọ làwọn á onítorí pé ń ṣe báyìí ó sọ ma pé ó ti fún ẹ̀mí ní ẹ̀tọ́ rẹ̀ ó dẹ̀ fún ara náà lẹ́tọ́ rẹ̀ onítọ́ba kojú ọ̀tá ọ̀tá náà gbà èyí ni pé tọ́ ń bá ń lé nǹkan ah, yóò tẹ̀ lọ́wọ́. nígbà tí wọ́n ju àwọn sàbẹ̀ òjíṣẹ́ lásàásẹ́ láǹfún ọba tí ó ti gbà sílámù kí n lásán wọ́n ní ẹjú òran fún mi wọ́n ní á gbogbo òru wọ́n máa ń yunmuyunmu ni níwájú ọba wọn wọ́n máa ń jí lóru ọ̀sán sì wẹ̀ wọ́n máa ń gbìyànjú àti ṣe dáadáa àti pòfin ọlọ́wọ́n bá mọ́ kí lọ́ba ń sọ ó ní tọ́ba yẹ pé bẹ́ẹ̀ ṣe júwe wọn ni wọ́n ṣe rí kú dẹ̀dẹ̀ tí wọ́n wàá gbabi tí mo wà yìí kí ni túmọ̀ yìí tí mùsùlùmí bá ti fi al-istiqama hànlẹ̀ lórí ìtìbá awamirullah subhanahu wa ta'ala ọba adẹ́dà ọ̀bẹ ní kankantan ọba adẹ́dà allah subhanahu wa ta'ala kò bẹ́ ní kankantan relationship ti ń bẹ láàrin wa àti ẹ̀ ni pé ọba wa ni kí làwọn ajẹ́ fi ẹrú kí lẹ́rú máa ń ṣe ìmọ̀ tẹ̀ lófin olówó rẹ̀ tọ́ ọ bá ti jẹ́rú fún un yóò jọba fún ọ kí ni ìtumọ̀ rẹ̀ gbogbo bùkátà rẹ̀ yóò bọ̀ gbé. ẹ̀kọ́ àkọ́kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ lórí nínú oṣù yálà alọ hajj tàbá alọ o wípé kí ni súkẹ́súkẹ́ hajj. La arafa kí ló jíṣẹ́ lánàá àfúlàn sọ ó arafa tó o bá mísì gbogbo nǹkan yòókù á ní táàfì ìmọ̀kọ́ sọ fídíà tàbí kọ́ san kínní tàbí kọ́ san kínní tùmọ̀ tó ti mísì arafa <laughs> ò ní ájì ọdún yìí ó ti bọ́nu lọ́ba adéda fi ṣe gbòòrò ọ̀kan náà àwọn sáré òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá mọ́ mo ti ń bọ̀ bí mo ṣe ń bọ̀ bí mo ṣe ń bọ̀ mi ì bá wọn lọ́sàn-án ṣùgbọ́n mo kọjá lára fàǹgbà tí mọ́tìrì fẹ́ tó nǹkan kan lòjíṣẹ́ lára àṣàlàyé sọ yìí pé ẹni tó bá kọjá lára fà ìbá àṣòru rẹ̀ tó wá kírun yìí pẹ̀lú wa irun wo irun àṣùbà ní Muzdalifa ó ní hajj rẹ̀ ti gbà ó ti ní hajj torí pé kí ni ó kọjá níbo lára fà kílẹ̀ kọ́ àràfà tó túmọ̀ sí pé kíni gbogbo ayé tó wá ṣe hajj yóò pè síbẹ̀ yẹn ní ọjọ́ náà ìmọ̀lá àtúntì lè rí pípéjọpọ̀ báwọn almashar almashar ní níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà níjọ́ tó bá adẹ́dà bá jí gbogbo wa wípé káwá ṣàkáǹtì bá a ṣe lo ìgbésí ayé wa kí ló yíṣẹ́ lára sọ́lá sọ ó ní níjọ́ náà lọ́hùn ó ní ọba adẹ́dà yóò mú oòrùn yóò sùn wálẹ̀ ní dèédé mẹ́ẹ̀lì kan àti mẹ́ẹ̀lì méjì tàbí mẹ́ẹ̀lì méjì sí àtàrí ẹ̀dá kí ló yíṣẹ́ lára sọ́lá sọ ó ní olúkálukú ọ̀wà máa sun omi jáde lára òógùn dèédé bọ́ bá ṣe yapa sí. Si ntọ́ba adẹ́dà fi wọ́n jìṣẹ́ náà sàrà sálàm sí ọlẹ́lómi oògùn òun bòde kó gìgísẹ̀ ẹlòmíì kókósẹ̀ ẹlòmíì ojúgun ẹlòmíì orúnkún ọlẹ́lòmíì bàràbàrà àdì ẹlòmíì oògùn ó dé gògóńgò gògóńgò. ó ní ẹlòmíì ọmọ lúwẹ̀ nínú ogun rẹ̀ ní déédéé bó bá ṣe ṣe ọba adẹ́dà sí láyé ìyẹn bó ṣe yapa sí ntọ́ba adẹ́dà sí wọ́n jíṣẹ́ lọ́sọ̀lá àṣìlám sí láyé. yàrá pé àti kọjá lẹ́bù kan tẹ́lẹ̀ lẹ́bù o iqra kitabak ntọ́ ṣe láyé ìwọ náà lọ kọ́ ọ̀yà wa kà tó ṣe yọmọ túbọ̀lẹ̀ sẹ́ráì níjọ́ tá a sì rí òtún gbangba ọ̀dẹ̀kùn kedere ọ̀bẹ̀ wò gbogbo ní tẹ̀yìn bá ti pamọ́ yóò hàn kedere lòjíṣẹ́ lásán àṣọlá fi sọ yìí pé nínú ntọ́ sọ yìí pé salasun mọ̀jìyàtún nǹkan mẹ́ta ní máa ń múyàn ní àkóyọ láyé àtọ̀run ń sọ ó ní khashiyatullah fi sírì wal ilẹ̀. kí a máa pa òfin ọba adẹ́dàmọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba kó jẹ́ kí kọ̀rọ̀ òun ọdọ́gba pẹ̀lú gbangba rẹ̀. tó ṣiṣẹ́ náà sáà òjíṣẹ́ náà sáà sọ́nà ní ẹlòmíì níjọ́ náà yóò máa lúwẹ̀ẹ́ nínú ogun rẹ̀ ni torí bẹ́sẹ̀ rẹ̀ sì pọ̀ tó. kò síbi tá a ti rí àkójọpọ̀ kan tí ó rí bí ijọ́ arafa àti gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ló fi jẹ́ pé ẹ̀kọ́ àkọ́kọ́ téèyàn máa kọ́ ní ara à ń lọ hajj tàbí nínú oṣù mẹ́wàá àkọ́kọ́ wọn ni wípé jọ́ gbẹ̀ndẹ̀ Alikiyama òdodo yóò ṣẹlẹ̀. báwọn kan ṣe ń péjọ kìí sàwọn kan nìkan àwa tá a wà ń lé gan kí ni wọ́n fẹ́ ká máa ṣe zikir wa du'a ntí ọba adẹ́dà mú kúrò fún àwọn tí wọ́n wà ní arafa torí ìkẹ́ ìkẹ́ o ma ja'ala Allahu alaykum fi dini min haraj àfẹ̀sìn ní lára torí sásókè sásódè tí àwọn bá ní káwọn tí wọn wà láràfà náà kí wọn tún gbá àwẹ̀ á yọfẹ nira yóò nira ọba adéda mú kó fún wọn débi pé àrínú àwọn afáwà tí wọn sọ pé táńtọ́ wà láràfà bá gbá àwẹ̀ mọ́ kúrò ní pé ọlọ́run nǹkan tá a kọ́ ni torí kò ní jẹ́ kó fún kò ní jẹ́ ó ní okun ara láti ṣiṣẹ́ tó yẹ kó ṣe ń jọ náà torí tí òòrùn bẹ̀yẹn bá bẹ̀rẹ̀ táwọn ẹbẹ̀yẹn bá fẹ́ fẹ́ bẹ́ gbòyàn láti ẹ̀yìn asiri lèyìn ó ti máa kẹ́mi ókè wípé kóòrùn ó tètè wọ̀. alọ̀kan rí alágbà mẹ́fà ṣàwọ́l ká tó máa bọ̀ gbàtà àwẹ̀kùn méjì mẹ́ta tá a bá wọra wa báyìí à nílé sọ̀rọ̀ mọ́ gbogbo ẹ gbogbo ẹ náà ti wẹ o èsì wa gbogbo ẹ wa o ṣùgbọ́n sóò ní jáde ta tába wo ra báyìí àní sọ̀rọ̀ mọ́ kí ló padà ṣe àwọn tá à ń sọ yìí pé àgbà mẹ́fà nu ṣàwàl bí Ramadan ti di twenty nine báyìí lábẹ̀rẹ̀ sí wá kíni. ìjọ kejì ọdún ká tètè mọ sábọ̀ ńlé wọ́n lọ wọ́n àwọn èèyàn ní ọ̀rọ̀ wíwọ́ làásọ̀ yìí àní ká lọ lédè torí pé kí ni ọwọ́ ti bà wá ọwọ́ ó ti bà wá ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọ̀hún láti ìmọ̀ ìsíra láti ṣàmùṣà bó ṣe ti tàwáàfù tán báyìí tàwáàfù ọmọra tán báyìí lọ́bẹ̀ sí di zamzam lọ́bẹ̀ sí wọn mọ́ ní alásàbìsọ ìní ó ní anas musafir ya akhi ọgbà àwẹ̀ ni arìnrìnàjò ni mí torí pé kí ni ẹ̀mí tí ń já pépépé pẹ̀lú gbogbo condition o ti ṣe tàwáàfù kì í ṣe tàwáàfù ọ̀rọ̀ wà tàwáàfù ṣe dọ́gbọ́n sí ó ṣe dọ́gbọ́n sí tó o bá ti súnmọ́ kàába yóò rí dis èyí tí ò ṣe dọ́gbọ́n sí òní sáàyè ọba àṣẹ ńlẹ̀ ọba àṣẹ láàrin ọba àṣẹ lókè the same thing náà tí ọba lókun sóyò lè sèyìn kò lè léṣe ọyà àtètè ọyà àtètè ló ọgbọ́n ọgbọ́n wò ni ṣeré àlọ́gbọ́n ẹni tó tẹ̀lé ntọ́ba adẹ́dà fún òjìṣẹ́ lára sọ́la eléyìí ò lẹ́ ntọ́gbọ́n ẹni tó yapa sí òjìṣẹ́ lára sọ́la mi sọ yìí pé lẹ́sẹ̀ mi nà tọkà asọ́wọ́n fi sáfàrà kìí ṣe páyà ọlọ́run bá ní pé kéèyàn gba àwẹ̀ nígbà tó wà nínú àjò ó ti fẹ́ ní ọlá ó fẹ́ lẹ̀ mí lọ wọ́n sọ pé mo sáfẹ́ ṣètò ọlọ́run ní kí n kú kúkú pẹ̀lú àwẹ̀ ọba àdéhùn ọ̀nà ọ̀sẹ̀. ẹ ṣé àyè wọ́n fẹ́ kí a máa ní lọ́kàn ọjọ́ gbèǹde ọjọ́ àkójọpọ̀ tí gbogbo wa ò rojọ́ ní gbangba ọjọ́ gbèǹde àlìkíyàmù. kí ti alálàájì òun á peléke torí yóò ṣe bẹ́ẹ̀ ẹ̀gbáǹpù ló ti rí àkójọpọ̀ ló ti rí ìyàtọ̀ kan ní pé à ń bẹ̀ ni à ń bẹ̀ kí ni àdúrà tọ́lọ́lá zikiri tọ́lọ́lá jù níjọ́ àràfà. la ilaha illallah wahdahu la sharika lah lahu al wa lahu hamd yuhyi wa yumiit wa huwa kulli shay'in qadir. àdúrà wo lọ́lọ́lá jù rọ̀bánà àtìnà fìdúnìyà hasanata wàfìlà àkìrẹ̀tì hasanata wọ́kìnà àzàbànà wọ́n bá rẹ̀ mọ́tò ìpele ayé wọ́n dà kọ́rùn ọ́ wá o mọ́tẹ̀sọ torí pé ọ̀rùn ọ̀dà káyọ̀ wá nira fi méjèèjì rọ̀ wá lọ́rùn wáyà wáyà yà gbàtí ọba òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám júwe ìyáná fáwọn sàádé ó ló dàbí wípé kí wọ́n koná mọ́yàn ní àtẹlẹsẹ̀ kí ọpọlọ wa máa sọ bí ẹ̀kọ́ ọmọ bọ́ọ̀ì oníbọ̀sẹ̀rì nù ó lè tó dẹ̀ kéré jù nínú ìyá ọmọ anánu. lànà ṣẹ́yà bí ṣẹ́yìn yóò kàrà nǹkan làáfi wé nǹkan tí fi yéèyàn àpèjúwe tó jíṣẹ́ lọ́sọ̀ àṣàlámù wa torí pé kíni ó ní iná àtayé ń bí ètò bá gbóná jù ìdá kan nínú ìdá àádọ́rin tọ̀run rẹ̀ one over seventy ó ló gbóná débi wípé kò pọ́n ó dúdú ó dúdú ní kìjikìji kọ́ lọ́wọ́ yàrá ṣe bá fún wa ní example òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ẹrú ọlọ́run ọba kan dẹ́ṣẹ̀ wọ́n wá ní kí wọ́n nà ní ẹgbà ọgọ́rùn-ún nínú sàárè bàtòrí kọjọ́ pé olùgbàgbọ́ òdodo mazala yas'al wa yad'u hatta ju'ila jaldatan wahida torí pé ń bẹ̀bẹ̀ ẹgbẹ́ kí n mú a ṣe wá sọ de ẹyọ kan ṣoṣo falamma julida ìgbà tí wọ́n lẹ̀ lẹ́yọ kan ṣoṣo wọn ò ná lọ́gọ́rùn-ún máa wò torí pé ó jẹ́ olùgbàgbọ́ òdodo ó dẹ̀ ń bẹ̀bẹ̀ wọ́n wá ní ẹ̀sọ́ dẹ̀ ọkàn wọ́n wá nà lẹ́yọ kan ṣoṣo sàárè ìgbiná tẹ́ ń bá nà lọ́gọ́rùn-ún kí ni ó ṣẹlẹ̀ bó àfi kí volcanic eruption ó ṣẹlẹ̀ ẹ̀kọ́ táwọn tọ́ba adẹ́dà tó ní kó jíṣẹ́ náà sàlám kọ́kọ́ fi kọ́ àwọn sàbẹ̀ ni ẹni tó bá wà ní hajj àtàwọn tá wà ń a máa wò pé hmm, opportunity ni àpéjọpọ̀ báyìí ní lẹ́nu tí ò sírò àkójọpọ̀ báyìí mọ́ tẹ́lẹ̀ káfí bẹ̀ kọ́rọ̀ ọwọ́ fi yanjú láyé ń bí ká lè bá a jèrè lọ́rùn èyí tó tún kù àkójọpọ̀ báyìí tó tún lè ṣẹlẹ̀ báyìí àfi ti gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà à ń fẹlẹ̀ yìí bẹ́ẹ̀ o kí tọ̀ wọ́n dẹ̀ torí kí ló jíṣẹ́ náà àṣàlám sọ ó ní ibi tí ọjọ́ àràfà lọ́ládé ọba adẹ́dà ó sọ̀kalẹ̀ láti sánmà kelo barakallahu yóò wá sí sánmà yóò wá máa fi wáyà gàn láàrin àwọn màláìkà kí ni wọ́n ń wá kí ni wọ́n ń fẹ́ tí gbogbo wọn á péjọ báyìí àwọn màláìkà sọ pé àánú rẹ̀ náà ni tá òjíṣẹ́ náà sọ́lá ní ọba adẹ́dáwà sọ pé mo ṣàánú wọn mo forí jì kò fi máa ń bẹ̀ wò ó ní àtàwọn tí wọ́n bá tọrọ fún ló fi jẹ́ pé ara rẹ̀ ni kásọ fọmọ ẹ̀yà yìí pé rántí mi o kí o ṣe pé yìí nìkan ọba alẹ́ àti ṣe gbogbo ẹ̀rọ ọ̀run nísìn kágbá agbo ẹ ti wà láràfà ti wà láràfà rántí mi o rántí mi o bá ń tètè ṣe tèmi nísìn bá ń bẹ̀ nísìn torí bọ́jọ́ náà ṣe lọ́la tó nínú ọdún kọ̀sọ́jọ́ tó lọ́la tó wọ́n fẹ́ káwa tá a wà ń lé kásìkínni kágbá àwọ̀ torí kò sí téèyàn fi súnmọ́ ọba adẹ́dà tó tó ààwẹ̀ gbígbà gbogbo nǹkan lọ́ba adẹ́dà sọ wípé ládàá rẹ̀ irun onílàádá sábà tabaki lọ níjàmá ṣùgbọ́n nípa àwọn ńkọ́ ó ní àsọ̀wòmú ó lí èmi ni mo ní àwẹ̀ èmi ní sẹ̀sán rẹ̀ torí mi mọ̀ ń gbá àwẹ̀ ló fi jẹ́ pé ẹni tó ń gbààwẹ̀ tó bá gbà á bó sì yẹ kó gbà á ah, kìí ṣe kékeré kìí ṣe wàsà. ètí wọ́n fẹ́ kẹ́ni tó ń lọ sí hajj kókóró aró fún òun náà ni ẹtí ń gbàgbé kókóró aró fún kíni bàbá fọ fòsókò àtàwọn nǹkan tó ìṣẹ́lá azọ́lá fi ti ṣe kírọ̀ ó ní man lam yada' qawla zu wal 'amala bi falaysa lillahi haja min an yada'a ta'amahu wa sharabahu aw kama qala nabi sallallahu alaihi wasallam ẹnití kò fi ọ̀rọ̀ ìkéèlẹ̀ ọ̀rọ̀ tó yapa sí ń adẹ́dàfin lójijì sallallahu alaihi tàbí sẹ́ẹ̀kẹ́ ntọ́ba adẹ́dà tọkọ tí ò fẹ́ tí ò filẹ̀ ọba adẹ́dà ò ní kankan sí pẹ̀lú àwẹ̀ rẹ̀ òfin jẹ́ pé ìmọ̀ pólíṣì ẹ̀mí ni kára ó lè àtún sí ti ọba adẹ́dà ń fẹ́. àwọn táwa lé a máa ṣèrántí á dẹ̀ kún fún zikir á kún fún dùá á kún fún tọ́wùbà á kún fún istikfar òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám sọ yìí pé ntọ́lọ́lájù tí gbogbo àwọn ànábì tí wọ́n ṣáájú mi tí wọ́n máa ń ṣe níjọ́ àràfà lọ́rọ̀ ẹnu tọ́jà pé n tí wọ́n ní kémi náà máa ṣe ni òun ni kémi kálímà لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كما تلقت شنو الله صلى الله عليه وسلم oni tí yẹn bá ṣe yọkan ọba adẹ́dà ọpẹsẹ fún rẹ fún yóò fún lágbèéga yóò kó yọ nínú ewu tàwọn èèyàn àtàlìjẹnu ẹnìkan wà ní ṣètò ètò tiẹ̀ kò ní gbaládá tó tiẹ̀ àyàfi tẹ́ńtọ́ bá ṣe ọgọ́rùn-ún lọ láàárọ̀ bẹ́ẹ̀ náà ni rọ̀lẹ́ kìí ṣe àsìkò yẹn ló pin sí téèyàn bá ti ń wá pé mi ì fẹ́ kí n kó sínú wàhálà mo fẹ́ sáfẹ́sẹ̀ mo fẹ́ ní súnmọ́ lọ́wọ́ ọba mo fẹ́ kí n lágbèéga kí ni kò máa tẹnu mọ́. la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul wọ́n wà dà kó lè ṣe nǹkan yẹn kó dẹ̀ máa kọ́ máa ronú lérí àwọn kẹlímẹ́tì. nínú tí wọ́n fi àwa tá a lè lọ tí wọ́n fẹ́ ká ṣe wọ́n wípé ká bẹ̀ ìtẹ́wò ilé ìgbẹ̀ yìí àwọn tí wọ́n wà lọ wọ́n ní fílìn àkójọpọ̀ ọjọ́ gbèǹdéwò àwa tá a wà ń bí káwa náà ò ní fílì rẹ̀ wọ́n bu àbáyé ká tó wá jíǹde àwọn náà bọ̀ ń bẹ̀ o tọ́lá àwọn gan náà tẹ́ńbàdé Madina ibi mẹ́rin ni wọ́n fẹ́ ká visit ní Madina kí ni bí àkọ́kọ́ masáàsì òjíṣẹ́ lọ́sọ̀lá rẹ̀ ọ̀sán torí pé kí ni irun kan tó kí ń bẹ̀ ó ṣe déédéé ìrun ọgọ́rùn-ún tó kí níbòmí ní ládàá kì wá ṣe ìyìn kan mọ́ṣáláṣí kejì òní mọ́tòtò kóbà tó o bá ti kírun kan bẹ̀ ọgbà ládàá ẹni tó ṣe ń múra. wọ́n wá fẹ́ ká bẹ itẹ́ méjì wò itẹ́ bàkẹ́ ọgọ́rùn àwọn sàádé òjíṣẹ́ náà fúlàlọ́ fúlàlọ́ ibi tí wọ́n sin wọn sínú níbẹ̀kẹ́ àríbẹ̀lẹ̀ gbẹ́nsẹ̀sẹ̀ almudarris asadu najd muhammad salih bin usaini ngbà tí wọ́n ń wò jọ jọba sẹ́ńkàn kọ́lé fún oníbẹ̀ nbolo mu alọ ó mu wọn sí bàkẹ́ pé kábọ̀n tún ilé yìí ṣe ilé tó ń fẹ́ kí wọ́n rọ renovate phone. ni wọ́n fi fún un ní wọ́n fi fẹ́ wọ́n expanded a rí i pé bẹ̀kẹ́ ẹ̀ nísìnyí ó ti wà expanded gan wọ́n gbòòrò rẹ̀ wọ́n fẹ́ dáadáa torí pé kí ni kí ló ń ṣe lásán àṣìlá sọ wọ́n lẹ́nikẹ́ni tó bá kú sí Madina tí wọ́n bá sin síbẹ̀ kí èmi ní sípẹ̀rẹ̀ ń jọ gbẹ̀ǹdẹ̀ tẹ́ ẹ bá ní tọ́ bá ṣe é ṣe fún yín ẹbẹ lọ́wọ́n ọba kẹ́ kú sí Madina tó ṣiṣẹ́ náà sọ àṣìlám sọ kọ́lá ọba kó ṣe rọrùn fún ọ kọjá ẹjọ́ jimá kakó tán kéèyàn kú kó kó tó gbogbo ẹ̀ tán kó àwọn ará ilé wa ni wọn náà ọba má gbàdúrà rẹ o ọ̀kan bẹ nínú àwọn àdúrà rẹ̀ má gba owó tó ti ń lọ o olóhùn ò ní dé mọ́ o yóò dé o أليس الله بكاف عبدا ويخوفونك بالذين من دونه سبحان الله kí ló ń gbé láyé ń bí tó bá ti kú ní kúkú rẹ̀ ètí ń bẹ lẹ́yìn ọba rẹ̀ ló mójútó ṣé kò tó ni ọwọ́ ta ló wà tẹ́lẹ̀ náà ọwọ́ rẹ̀ náà ni a gbọ́dọ̀ gba ilé ìgbọ́ kí là wá fi bọ́ nínú yàjọ gbèǹde àlìkìyàmà. ẹ̀kọ́ kejì tí wọ́n fẹ́ ká kọ́nu àti mọ̀ pé a ah! nínú ẹ̀kọ́ ajé ni wípé a ah! ká mọ̀ nínú ọkàn wa pé a ah! ọjọ́ gbèǹde àlìkìyàmà òdodo ni tafkir wal istida kílẹ̀ kejì taslim wal inqiyad li awamirillah ntọ́lẹ̀jẹ́ yẹn ò nínú ìyà náà kéèyàn ju ọjù sẹ́kófin rẹ̀ tilaba adé dasọ onímọ̀ akáná ẹni mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara fi amrihim wa man ya'si Allaha wa rasulahu idalla dalalan mubina ẹnití wọn pé pé àlẹ olùgbàgbọ́ òdodo ìtumọ̀ pé olùgbàgbọ́ òdodo ni pé ọba adé dasọ báyìí ó ní the next thing tó kù tí ó sọ ni pé ọ̀dà ọba adẹ́rẹ́ ti pàṣẹ bóòlù òjíṣẹ́ ńlá ṣe ṣe àwọn tí wọ́n gba kéwú níwájú rẹ̀ àwọn sàádé bóò ni wọ́n ṣe mú lò ẹ̀kọ́ ńlá ni taslim wal inqiyad li awamirillah ni Umar bin Khattab radiyallahu anhu bó déwájú Hajar al-Aswad tòun ti bó ṣe jẹ́ pé inú ọgbà àlìjánná ló ti jáde òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá níbi ìyìnyín lórí tẹ́lẹ̀ pípẹ́ ntójú ó dúdú ẹ̀ṣẹ̀ wa tá à ń kọjá wájú rẹ̀ torí pé kíni yóò jẹ́ fi gbogbo ẹni tó bá kọjá wájú rẹ̀ ń jọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà wọ́n dèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́sọ̀lá ṣé ẹ̀rí wípé àlìjẹ́nà tọ́ sólúwa rẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá ní bẹ́ẹ̀ ni ọkọjá wájú rẹ̀ orí kíìsì ó sì sùjádà orí ìhùn ṣe ọwọ́ àfọwọ́kà ó fi kánú orí ìhùn ṣe ọ̀nà jíjìn tó wà lọ́ọ̀kan ọ̀nà ẹ̀dá orí lọ́ọ̀kan ní bisimilahi allah akbar yóò jẹ́rìí gbé ọ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkàmọ́ pé ìwọ ọba adẹ́dà àlìjẹ́nà tọ́ sí i wo bí tó ti ń bọ̀ pé kó o á ṣe tẹ̀gbí nǹkan á ṣe ìṣàrọ̀ sóhun yóò jẹ́rìí gbé. ní Umar bin Khattab radiyallahu anhu ìgbà tó déwájú hajar al-aswad ó ní òkúta ni wọn la tanfa wala tadur ó lè ṣàǹfààní kankan fẹ́ dà ó dẹ̀ lè mú ìnira kankan kan bí ìbá ṣe pé mo rójìṣẹ́ náà sàásìlám tó bẹ̀rẹ̀ tó kíìsì rẹ̀ tó ṣe sùjádà sọ èmi ò lè Ibn Hajar rahimahullah rahmatawasa ó ní wo gáyà níbi tẹ̀sílìm ìdí táàbí ṣe tẹ̀sílìm táàbí máa juwọ́jú sẹ́ni pé torí pé mo rójìṣẹ́ ńlá sàásálà ń ṣe ni o èyí ò ní mú àlà kí ni wàá máa mú kí tẹ̀sílìm wàlẹ̀ ẹ̀ǹkíyà tí máa mú jọ rọrùn tawhid ọlẹ́kẹta tawhid ìmọ̀ba adẹ́dàá lọ́kàn ṣoṣo ọwà ọ̀kan ṣoṣo ni. ó lékè ọlá lórí àràárẹ̀ṣì rẹ̀ ọmọ ń tà ń ọgbọ ọgbọ́n ń tà sọ orí ń tà ṣe. wújẹwújẹ ẹnu ọkàn ọgbọ ọmọ òfìjẹ yìí pé wọ́n fẹ́ kí ìdí tá fi ń ṣe nǹkan kọjá torí kíni kọjá torí tiẹ̀ nìkan. lójúṣẹ́ náà fẹ́ àtúnlá fi sọ pé ń jọ́ gbé ń dé àlìkí ń gbà wọ́n bá kó jagun. lójú ọ̀nà ọlọ́run ọba tó wá sí tó kúkú ṣẹ́yìn kí ló dé tó fi jagun náà ní à ah, torí tiẹ̀ ni ọba adẹ́rẹ́ sọ pé kì í sí torí tòun lórí kí wọ́n lè bá a sọ pé ó gbóyà ni wọ́n dẹ̀ ti sọ bẹ́ẹ̀ láyé ò nípìn lọ́jọ́ òní ẹ máa wọ lọ́nu náà. làwọn sálàf rahimola ahmed awasa náà máa fi sọ wípé a máa ń kọ́ bá a ti ṣe ìkíláàsì bá a máa ṣe dàníyàn pé hmm? nǹkan yìí mo fẹ́ ṣe nǹkan báyìí wọn ó tún máa bẹ lọ́wọ́n ba James kó jẹ́ pé torí tiẹ̀ nìkan torí tiẹ̀ nìkan gbogbo iṣẹ́ ìbàdà tí ó kù tá a bá fẹ́ ṣe ká dà níyẹn wọ́n dẹ̀ tún fi yé wa wípé ibo ni àníyàn wà ibo ẹ̀mí ṣùgbọ́n yàtọ̀ sí ti hajj torí gbogbo nǹkan hajj fisikali ọ̀rọ̀ ni kí ló bá kí ló òjíṣẹ́ náà sàn sọ́nà sàn oní tá a bá ti ń gbé ìrọ̀m fún hajj àyíjà umrah fẹ́ntọ́fẹ́ ṣe tamattu yọkọ̀ yọ sọ pé hajjan umratan la riya'a fiha wala sum'ah umra mo fẹ́ ṣe yìí o mo fi ṣe tamattu mi ṣètò orí iṣẹ́ àárín mi o tàbí káwọn èèyàn tún máa polongo omi káyí pé a kémi náà máa jẹun pé wà àlọ àṣewúra àṣẹ àjìbọ bá dé bí mo ṣe ń ṣe sá rárá mo ṣe torí tiẹ̀ nìkan á polongo rẹ̀ síta níyàn síta ni àníyàn umra àti hajj á dà síta ni á tún wá fi kún kìí ṣe torí sáré mi o tàbí káwọn èèyàn ó lè gbọ́ o torí pé kí ni èyí tó pọ̀ jù nínú iṣẹ́ hajj ìpolongo síta ni kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ ó ní afdalul hajj al-hajj wal-fajj ájì tó lọ́lá jù ní ájì tá polongo làbẹ́ẹ̀kà nínú rẹ̀ làbẹ́ẹ̀kà làwọn làbẹ́ẹ̀ làbẹ́ẹ̀kà làwọn ṣẹ̀rí kẹlẹ́kẹ làbẹ́ẹ̀ inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak tó ń polongo ló bá tó o bá kọ́ṣẹ́ ara rẹ̀ bóun ni àṣẹ òṣèlú hàn bóun ni ṣe agbọ́n mi òṣèlú wọ̀ òtí wọ́n lọ́ọ́ máa kọ́kọ́ ṣàrà rẹ̀ yí pé ọlọ́run orí mi o torí tiẹ̀ ni mò ń fi ń ṣe o ṣàánú mi o mo jẹ́ pé rẹ o tí èèyàn bá jẹ́ pé rẹ̀ kí ló sọ ó ní ẹni tó wá fún hajj alhujjaj wal ummar àtàwọn tí wọ́n wá fún umra ó ní wafdullah ó ní aṣojú òun ni wọ́n delegate òun ó ní guest òun ni wọ́n jẹ́ òjíṣẹ́ náà sọ́ra sílẹ̀ ní da'ahum fajabuhu ó pè wọ́n wọ́n jẹ́ pè rẹ̀ àìmọye tó lẹ́nu ó lálàáfíà ó ní ọ̀rọ̀ ó lásìkò kò lọ ọlọ́run náà. ẹlòmíì ò zẹ̀ ní gbogbo eléyìí ọba adé dàgbẹ́ pé látara kínní ìkẹ́kànlé dé fún wọ́n ah, fẹ́ lọ sí hajj àmọ́ mo wá ní ẹ̀gbáǹpù gbogbo wa ọmọ ya wa ó ní iṣẹ́ ah, báńkì tó ń ṣe òun ọ̀fẹ́ fi lọ sí hajj. òun dẹ̀ fẹ́ lọ. Ah, ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ tí èsè mùsùlùmí wá ní gbogbo gbàlọ́ máa sọ kínní kí ló mean ọ wá fi hàn èyí ń tiẹ̀ wípé òòrí tí kùránì sọ àtàdís ní lórí ọ̀rọ̀ rìbá pọ́nrẹ́tẹ̀ yẹn ọ̀dà ohun tó tẹ́lẹ̀ bá wà nínú tírà àtàwọn òun ò fi sẹ́gbẹ̀ mo ní ọ wà ń bẹ̀ fi àfihàn ìbẹnu tírà tiwọn náà bí ọba adẹ́dà ṣe sẹ́bi lé rìbá débi wípé àwọn catholic ẹni tí ń bá ń gba rìbá tí ń jẹ rìbá wọ́n ní tọ́ba kú kí wọ́n má sìnkú rẹ̀ kí wọ́n má pàtì kí wọ́n má kùnkùn wọn lọ́wọ́ láti sìnkú rẹ̀ ńbẹ́ńbẹ́. torí kọ́ lánìyàn dáadáa ó dẹ̀ mú lọ́kàn ọ̀kan nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọkàn wò pé wọ́n ṣe wáàsí hajj lóòótọ́ òun ò ní bùkátà sí nísìn òun òun sáà ti lo ẹ̀kan náà. kí ló bá rí ìdásọ fún jíṣẹ́ náà sílára sílá ó ní ẹrú mi tí mo kẹ́ ọ mo dẹ̀ fún ọ lálàáfíà kò tọ́ kó o lo ọdún márùn kó o má wàá bẹ̀lí mi wò òfin jẹ́ pé téèyàn ò lè máa lọ gbogbo gbà láti pé ọ̀rọ̀ rẹ̀ yẹn kí lọ́rọ̀ tó sọ ó ní ẹkún fún ájì ṣíṣe àti múra ṣíṣe torí ìmá kún fún ní ṣíṣe ìmá fọyàn mọ́kò nínú ẹ̀ṣẹ̀ ìdẹ̀ máa lé òṣì jìnnà síyàn. ọ̀wá lè ṣe kọ̀tọ́ ọ̀làlàáfíà agbára dẹ̀ wà ọdún márùn ọ̀wá abẹ́lé rẹ̀ wò ọba adédani ó ṣe ire. at least once in five years. òjíṣẹ́ mọ́sálà àfúlà ní ẹni tó wá fún hajj tàbí ẹni tó wá ṣe umra wafdullah gẹ́tì tí ọba adé dàbí. dàáhùn ó pè wọ́n fún ajabuhu wọ́n jẹ́ pé rẹ̀ torí eléyìí sa'aluhu wọ́n bẹ̀ wọ́n bi léèrè gbogbo ohun tí wọ́n bá bi léèrè ó ní fàáta yóò fún wọn. àmọ́ fún tí òun bá ń rò pé ọbẹ̀ ọbẹ̀ lọ́hùn ọba ní fún nǹkan kan kò ì fún ọ ọba òfin pamọ́ ni torí wípé tọ̀hún ibi tó fi pamọ́ sí òun lọ́lọ́lá ju èyí tí ń ròyìn pé kó ṣẹlẹ̀ ní wàrà ń lọ torí pé kí ni olùgbàgbọ́ òdodo ọba adẹ́dá ò ní í gbé sí lẹ́nu pé kó bẹ̀rù kó tọrọ nǹkan kan lọ́wọ́ òun kọ́ wa mọ́ fún ọba adẹ́dá ó rọrọ̀ jù bẹ́ẹ̀ lọ olóní gbogbo ẹ̀ ó ní kíni bí ṣe ó fi ń sọlá à wọ alákànlé ni ọ olùgbàgbọ́ òdodo ni ọ eléyìí ètò ọbẹ̀ ta fún un òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la ní nǹkan bá díjọ́ gbé ní àlìkíyàmù gbogbo tólùgbàgbọ́ òdodo tọrọ láyé tọ́lọ́run ọ̀bọ òfun tí ń bá wá ń kó fún jọ́ gbé ní àlìkíyàmù wọn ni wọ́n lọ́wọ́ bá ọba tiẹ̀ tí ṣe kankan fún mi láyé ọba sọ díjọ́ òní ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́lùkà خلوة إذا مسه الشر جرة وإذا مسه الخير منوع ọmọ ẹ̀rọ ènìyàn kò sí bó tẹ́lẹ̀ tẹ́ lọ́rùn láíláí táwọn akọ́ ti máa sọ ní ayé mi pé ó lè kó kúkú ṣe fún aláyé ń bí náà kó tún kó tún ṣe tọ̀hún náà ohun tó máa ń tó dá tó máa ń tó dá tẹ́pó bá pọ̀ nù mọ́tò tó di pé ń dànù tíìtì kan tó bá kọjá tó bá pọ̀ jù nínú ọ̀sẹ̀lẹ̀. wálé dànsì gbogbo ẹ̀ ni wọ́n sùn nígbàgbọ́ nínú kádàrá ló fi pàtàkì. kí ó tó ràn yàn lọ́rùn pé á ah! jẹ́ ń juwọ́ jùsẹ̀ fófin ọlọ́run ọba tàbí ìdìyẹn gbọ́dọ̀ dúró ọba adẹ́dà wà o ọ̀kan ṣoṣo ni o ó lékè ọ̀la o ó mọ ntí mò ń rò ọgbọ́n ntí mò ń sọ ó rí ntí mò ń ṣe níbo lọ fẹ́ fà sí. tí ìbá ṣèyìn ẹ̀dá ò lè juwọ́ jùsẹ̀ kí kọ̀rọ̀ ọdọ́gba pẹ̀lú gbangba kò fọ́ síbi ṣùgbọ́n gbàtẹ́yìn ọkàn bá ń jẹ́ wípé níjọ́ tí gbangba ọba dẹ̀kùn tí kò dé ọbẹ̀ wo kí ni mo fẹ́ sọ fún un yóò ṣe kíni yóò kóra rẹ̀ lọ́wọ́ tẹ̀wọ́fíìd wàáwẹ̀ ìdá olójú méjì ni tẹ̀wọ́fíìd lọ bìtìbà bìtìbàdà gbogbo ń tá a bá ti kọjá pé ọba adẹ́dà ló ní a ṣe wọ́n tẹ̀wọ́fíìd nàbí yìí náà sallallahu alayhi wa alihi wa sallam bìtìbà wàá fi jọ òjíṣẹ́ náà sílá torí gbogbo iṣẹ́ tá a bá ṣe kó tó di pé ọba abẹ́ka gbà ó pè mọ́jẹ̀mú mẹ́ta yìí. ta ni o ṣe bó o lo ṣe ṣe torí ta ló fi ṣe. èèyàn lè ṣe nǹkan torí tọ́ ọlọ́run ọba torí pé ọlọ́run ọ̀pá láṣẹ rẹ̀ kò dẹ̀ fi jọ ẹni tí ọba adẹ́dà ránṣẹ́ kò ní jẹ́ gbígbà ibi tí bídíà ti ṣubú nù torí táǹbẹ̀ ránṣẹ́ bí àpèjúwe ni èèyàn fẹ́ lọ Àbújá láti kú wọ́n wá sí ìsọ̀nà Port Harcourt ń sáré ńlá àbò sórí ìdàbùjá ọ̀nà méjì péré la ètò ń lọ sí Àbújá àbí tó lọ sí Port Harcourt wọ́n wá fèsì Port Harcourt ní wọ́n sáré ńlá àgùn ń ṣègbìyànjú ṣé yóò dé Àbújá abàdà òfin jẹ́ pé ẹni tí ò bá mú ìsìláàmù wá gbangba ọjọ́ ògbéǹde àlìkìyàmà kò lè jèrè ọba adéda fihàn wọ́n máa ń yẹ tọ́wọ́ ìrẹ́rẹ́ ìsìláàmù dínà fọlá yóò kọ̀ bẹ́ẹ̀ lẹ́mìnú wọ́wọ́ fi lè àkírẹ́tì ìnáwó kọ̀ọ̀fẹ́ ẹni tó bá mú nǹkan ní ìwà sí gbangba ọjọ́ gbìndé alkiyama lẹ́nu ọba adẹ́dá ọba lọ́wọ́ ẹ̀dá kan rí kò tẹ̀ wá ní ìgbà lọ́wọ́ ẹni bọ̀dì yóò wá padà níjọ́ gbìndé alkiyama iṣẹ́ tá a bá fi ṣe yóò jọ tó jíṣẹ́ náà sílára sí i kí ni tún wá máa fi rọrùn òun ló bí ẹlẹ́ẹ̀ka mọ́.

ìlú tí ò sí irú rẹ̀ láyé bọ́ ọ bá gbèrò aburú tó o ṣe gan wọ́n kọ́ ìtẹ́lẹ̀ fún ọ. torí pé kí ni wọ́n fẹ́ kó àti mú àtòde kó ṣe kí ni kọjọ́gba ní ti dáadáa. bó ṣe jẹ́ yí irun tó o bá kí ní kàábà ó ṣe déédéé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tó kí ní bòmí hundred thousand irun kan ṣoṣo ọ̀rá kí wákàtí márùn ọmọ iye tó jẹ ẹ́ òtún ẹ̀tún tó bá bá Lagos state lọ Lagos state ọ̀yẹ́ pé fọ̀pá hàn ní fọ̀pá wọn ní nǹkan bí forty days àwọn ẹlòmíì ó lò ní lọ́hùn wọ́n wọ́n lò bí ten days ní Madina wọ́n lò wọ́n lò thirty days ní Maka kọ́ wá kí n wákàtí kaaba tàbí sáàtì ti Mẹdínà mọ́ à tẹ́lẹ̀ yìí fa dé àfi ká máa fà ká máa bẹ lọ́n ni pé á ọlọ́run mọ̀jẹ̀ ọba jẹ́ o kó ná wá kó dára rẹ̀ yàtọ̀ sọ́tọ̀ kọ́ mọ̀ rí pé ọ̀tọ̀ ló ń rìn ní tòun kóun ó ṣe pẹ́lúpẹ́lú kó má ba iṣẹ́ ìjẹ́ torí pé kí àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé má sọ ni má ṣe ni má rò ni ó lè bàjẹ́. bàtí ọba adẹ́dà tó ń ròyìn àwọn ẹni rẹ̀ àwọn tó ń ṣàlẹ́ṣà àwọn tí ò fi rú wọn wa ismaila wa isa wal yasa oni kullu mina salihin wa zakariya wa yaya wa yunus wa lutan olùfọ̀dàlìnàmù alẹ́lẹ́ alẹ́lẹ́ ọkà gbogbo wọn náà bá wọn. ìgbà tí wọn wà á parí ẹ̀ ńkọ́ ó ní wọlé aṣírẹ̀kú tí wọ́n bá bọ́ lọ́wọ́n ọba wórogún ni bó ṣe lè wù kọ́ mọ ó ní gbogbo sẹ́ẹ̀ wọn tó ń fi ń ròyìn wọn ní dáadáa yìí yọ bàjẹ́ èèyàn máa fi sáfún síríkù ní gbogbo ọ̀nà yóò fi máa sáfún síríkù àwa afẹ́ẹ̀sì ẹ̀ ń tọ́ sàlẹ́sà tí ò sí irú rẹ̀ kọ́ dárú rẹ̀ kò dẹ̀ ní dárú rẹ̀ mọ́ tani òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní lẹ́yìn náà ṣẹ́kítà láyé àbítọ́nà ẹ̀wọ̀ ìbára láàmú al-qasm wa nunu at-tawkid subhanallah mo fi títóbi èmi ọba alẹ́dà búra kò títúbi sàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ gbogbo sẹ́ẹ̀rẹ́rẹ́ àti dáadáa tí mo ròyìn náà gbogbo ẹ̀ ni ó dòfo tani ń bá wí àwọn àfòròfólò yìí làwa ní sọ́ra a ṣọ́ra fún ṣírìkù ní ròrí ní sọ̀rọ̀ sí àti níṣe sí làwọn sàbẹ̀ máa fi ń payà wọn lọ bójú iṣẹ́ náà sọlá àtọ́là yà rọ̀ṣọ́lọ́lá tọ́lá àlọ́ṣọ́lá yìí máa ń ṣe wá a máa wò wípé ọlọ́run ló délé ọlọ́run ló délé ọlọ́run ló dáì àwọn àmọ́ yóò fẹ́ máa ṣe wá lọ́kàn yìí pé ta ló wá dá òun náà òjíṣẹ́ náà sàásà ni ṣe máa ń rò bá wọn ní bẹ́ẹ̀ wọ́n ní pẹ́ ẹ wá wà concern ẹ̀rù ń bà yín pẹ̀lú ń tẹ̀rù yẹn kan ìmánì tí ròrí yín bá ti wá débẹ̀ yẹn ẹ fi gbólóhùn kan tí gbogbo ẹ̀ dàbí kọ́mọ̀ bá kó ìṣìṣe ẹ máa sọ pé Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ta'zimu hurmatullah ọlọ́run ọba ní ká máa wo obìnrin olóbìnrin lẹ́ẹ̀mejì dára hurmatullah ni a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ ṣe tọ́ ọ bá ṣe sọ́lọ́run bẹ́ẹ̀ fẹ́ àwọn obìnrin yìí ṣe fún ló dá wọn. fúẹ̀lì ìmánì rẹ ni ọmọ jù yóò máa jù dànù tọ́ ọ bá kóra ró yóò wá jò lẹ́ẹ́dẹ́lẹ́wù bí ìgbà tó jẹ́ pé ìmánì gan ò sí ń bẹ̀. kí ni túmọ̀ rẹ̀ kò sí ní tó ò ní lè dánwò níta burú kò sí ní tó o ní lè sọ kò sí ní tó ò ní lè rò ntí ma kó báyẹn súnmọ́ kóra arọ́ fún ìwọ gan ma ní fílì fẹ́ adi ẹ ẹ ẹ ń sèyìn àti wá torí ẹ̀dá gbọ́dọ̀ mójútẹ́mi. báńsẹ̀ ń sojú láàmú sọ ẹ̀mí etí wa láàmú sọ́rìn sí torí gbogbo àwọn eléyìí outlet ni ẹni tó wà ní hajj Ọ gbọ́dọ̀ ṣọ́ra torí pé kí ni agbami ní oríṣiríṣi àwọn èèyàn lọ́ọ̀bà ń bẹ̀ àǹtí ọ̀mọ̀ra mú àtẹ̀ǹtí ọ̀mọ̀ra mú ló jẹ́ pé fi jẹ́ pé ẹ̀kọ́ kan tó o tún gbọ́dọ̀ ní ẹni tó lọ sí hajj onídàáwà. ọ̀rọ̀ kùnrin gan-an. tó múra ìpele mélòó ni wọ́n ní ká lò méjì ṣé wọ́n gbà fún kọkùnrin kó sì lòdó lẹ̀ rárá ṣé wọ́n gbà fọkùnrin kó sì tán rẹ̀ lẹ̀ bọ́ látara ìkàkùn àìbìkítà ẹlòmíì ní ni wọ́n máa sì tán lẹ̀ ni wọ́n máa wọ́n lọ́ máa ọ́ dáwà tó ṣe nù ah, ọmọ ẹ̀yà bò ọmọ ẹ̀yà bò ọmọ ẹ̀yà bò ọmọ ẹ̀sọ́ ìṣèwọ tó ń ṣe bá ń fọkùnrin tó ọba wa arábìnrin tí ń ṣe wọ́nran wọ̀nran sọmọ pé ó tètè pàkíyèsí ẹ̀ torí ibi tí wọ́n fẹ́ kó bì ń ó sí lẹ́nìkan ó ń lójú àtọwọ́ kì pé kò lè bojú o but kò gbọ́dọ̀ lẹ́ǹkan mọ́ hijabu rẹ̀ tọ́ba aráwọn ọkùnrin tí ń bọ̀ o lè mú ọwọ́ kọ́ ọ̀rá fi fà báyìí láti fi kọ́bọ̀ ojú rẹ̀ bí àwọn Aisha ṣe máa ń ṣe but kì í ṣe pé kò lẹ́ǹkan mọ́ ló fi jẹ́ pé nínú ìhìrọ́ọ̀mù obìnrin gẹ́gẹ́ bó ṣiṣẹ́ náà sọ́nà ṣe ṣàlàyé rẹ̀ kò ní pé kí ni ó gbọ́dọ̀ bọ ṣòkòtò ṣòkòtò tó labú tí ọ̀wà sakadélì tí ẹ ṣe pé àwa náà fẹ́ bìlọ̀n wọ́n kúkú ti fún alọ́pọ̀túnìtì pé ká bọ ṣòkòtò náà <laughs> àwọn ọmọ ìyá ṣe design oríṣiríṣi nísìn wọ́n wá labú rẹ̀ bó o bá ṣe rí wọn gan-an lọ́tọ̀ yóò máa fún ọ ní fìtínà wípé ah, ọwà nu ogo ṣùgbọ́n fìtínà nítorí wọ́n design ṣòkòtò yẹn ìnáwó ètò yẹ pé ó tún tún fẹ́ wo lẹ́ẹ̀mejì tó o bá fi ń tún wò tún wò kí ló ń pè ọ́ sí un aburú torí pé kí ni wọ́n wò pé àwọn tí wọ́n múra bọ́rọ̀ gidi tí wọ́n ń borí tí wọ́n ń bojú tí wọ́n ń bo gbogbo ẹ̀yẹn wọ́n já sí. wọn ò dẹ̀ mọ̀ wípé àwọn làwọn ń rìn ní bèbè àti jásínà kọ́lọ́mọ̀jà jásínà ló fi jẹ́ pé èyàn ó kọ́ bí ṣe é ṣe nǹkan tọ́ba adẹ́dà fi wọ́n jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tọ́ba adẹ́dà ó fi gbà tí òfin ní jẹ́ ìbálẹ́jọ́ burúkú ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ni tazim Allah. gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀. ọ gbọ́dọ̀ fún ní ìwọ rẹ kó yẹra fún ní kọ̀rọ̀ àti ní gbangba tó o bá ti ń tijú ọba adẹ́dà báyìí yóò tijú ìwọ náà pẹ̀lú kíni pé kó o á tọrọ nǹkan lọ́wọ́ kó o mọ̀ fún ọ. kó o wá sọ pé òun fẹ́ nǹkan kan kó o wá bùn ọ́ ó di kíni wọ́n dà yàn fẹ́. kí ni tí máa bí tí yẹn bá dàyàn fún ọlọ́run ọba ó ní gbogbo ntọ́ba tọrọ lóhùn ó ní lẹ́rìí tí yé náà wò gbogbo ntọ́ba ní kó òun ó yà òun yà òun ó yà yà ta'zimu harumatullah kí leléyìí ó bì ìsáfẹ́sẹ̀ ìgbọ́kúgbọ̀ sọmọ pé oríṣiríṣi èèyàn pẹ̀lú orientation oríṣiríṣi yẹn wá sí àjì ẹlòmíì ò gbọ́ yé ọ̀hún lọ hajj èmi náà fẹ́ lọ hajj ni bí ọ̀rọ̀ ọ̀run náà ni nínú ẹ̀sìn wa níta ń ṣe tá ń ṣe lemọ́lemọ́ jù òun là ń ṣì ṣe é jù bọ́ sílé àlùwàlà kó o rí báwọn ẹlòmíín ṣe ń ṣàlùwàlà ó sọ pé a tá ẹ nílé kí ló fà we are gidi mùsùlùmí ni mímọ́ gbọ́dọ̀ màlúwàlà ṣe àkọ tá ń tó o bá wọn ní masajid tó bá rí báwọn èèyàn ṣe ń ọ máa wọ pé ah kí ló dé táǹkọ́ onírun yà símílẹ̀ sí tẹ̀ ní má sílẹ̀ sí tẹ̀ o má sílẹ̀ sí tẹ̀ rárá ọmọ àyà yìí lè fi ọ́lẹ̀ sí tẹ̀ mo níwọ̀ lórí ẹ̀ but ó ṣe pẹ̀lú torí ni òjíṣẹ́ lára àgbọ́lá níta bá rọmọ ẹ̀yà wa tí ń ti ṣe ó ní ká ṣe correction rẹ̀ pẹ̀lú pẹ̀tẹ́pùtù tá a bá mú kókókó bí ìgbà tó jẹ́ pà wà ládàá ó ní ẹ̀mí wa ìmọ̀ ń mì ní o ìka ọba adẹ́dà ló dẹ̀ wà ọba tó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni ó lè yí padà sí kọ́dà jù ẹ lọ kọ́ wá jẹ́ kí wọ́n gbapò rẹ̀ ọlọ́mọdé àgbàpọ̀ aburú kí ni má bíyùn ló fi jẹ́ pé o ò lè rẹ́ nìkan láyé tó lóun ṣe dáwà ìsìlámíyá tí ń mu kókókó kì í látúbọ̀tán rẹ̀ kì í látúbọ̀tán rẹ̀ gbogbo tí ń ta kó àwọn èèyàn pé kí wọ́n máa ṣeun òun náà padà ṣe bẹ́yìn àdánwò ni torí látara bẹ́ẹ̀ ọmọ ṣe tẹ̀tẹ́ bí àwòrán àtàwọn ọmọ ọmọ wá fínífíní wọn kọ̀ lọ kọ̀rọ̀ wọn ẹni máa wá kọ̀rọ̀ ọmọlàkejì kí ni ọmọ òjíṣẹ́ láàánú láàánú lọ ó ní kódà bọ́ wà nù kọ̀rọ̀ yàrá rẹ̀ gan lóhùn ní bàṣírí rẹ̀ eyín láyé ń bínú kó tó díjọ́ gbé kí ni wọ́n ní ká ṣe bil hikma wal mau'izatil hasana. ta ló burú jù lẹ́dà ọmọ ta ló burú jù sọ̀rọ̀ áwọ̀ kí ló mú burú ó ní ó tiẹ̀ mọ̀ pé adẹ́dà ó lékè ọlá lórí àlàáràṣì rẹ̀ ó lóun ló ń lékè ọlá lórí àlàáràṣì ẹ wá máa sin òun. síbẹ̀síbẹ̀ àwọn ẹrú rẹ̀ ta ló lọ́lá jù nínú ọmọ ẹ̀dá ènìyàn àwọn ànábì ọlọ́run ọba. ìgbà ọba adẹ́dà máa nàbí ilé amúsà atọma ya rẹ̀ sallallahu alẹ́ nàbí náà alẹ́ yìí mà. tọrọ wọn sí kí ló sọ ó ní wọ́n kú lálẹ́hu káwọ́lá ńlẹ̀ yìí nà tẹ́ ẹ bá dé bẹ̀ o ẹ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù. bó ṣe bọ́mi eke sọ̀rọ̀ yàtọ̀ sí bó ṣe bá gbàlagbà sọ̀rọ̀ bó ṣe bẹ́gbẹ́ rẹ sọ̀rọ̀ ọ yàtọ̀ sí bó ṣe bẹ́ni tó ju ọ lọ sọ̀rọ̀ ẹni tó jẹ́ abiyì láwùjọ táwọn èèyàn ń bàbàrà ó ní bó ṣe àdírẹ́sì rẹ̀ torí kí ni yorùbá wí wọ́n ní ara ń fẹ́ kí ni ara ń fọwọ́ ọba adẹ́dà <laughs> ó jàbálà alinsad lórí eléyìí ẹni tó pọ́nlé nígbà tó ń ṣe kínní rẹ̀ ó yóò yóò mú lọ́kàn láti tẹ́tí sí ọ. lọ́lọ́run bá fi fi kọ́ wa nínú èsì ànábì ọlọ́run ọba sallallahu ala nabina wa alayhi tani Isa ibn Maryam ọlọ́run ọba ní òun ó bi léèrè ńjọ́ gbìndé àkíámọ̀ yìí pé sẹ́wọ̀ ló ní kí wọ́n máa bọ ìyá rẹ̀ àtiwọ́ kí wọ́n sọ yín jọba dẹ́dà lẹ́yìn kò sọ pé rárá o kí lọ sọ ó ní a ah, nkuntu kuntu nkuntu kúntùhù fàkàdé àlìntà ah, ọba mi tí mo bá sọ bẹ́ẹ̀ ah, ọmọ jèmi gan náà lọ tààlẹ́mù máa fi nafsi wàlẹ̀ àlẹ́mù máa fi nafsi torí ìwọ máa ti ń bẹnu kọ̀kọ̀ mi nínú mi èmi ọ̀mọ díẹ̀ kí ló tún wá sọ. tọ́ ọ bá fi àjẹ wọn fa iná wọn ẹrú rẹ ni wọ́n jẹ. tó o bá dẹ̀ níyà lọ́tọ̀ sí wọn ta ni ó bí ọ torí pé kí ni èyí kéré bí ọmọ náà gún nínú kẹ́ àánú ọba adẹ́dà yóò sọ kèfèrí ní wòlíì nìsí torí kò sí báàmù nùbúwà mọ́ ṣùgbọ́n ètò kéré nínú ìbínú rẹ̀ tó fi yẹ pé kí èèyàn máa sá fún gbogbo ìgbà kí èèyàn má fojú kéré rẹ̀ ẹni tó jẹ́ wòlíì tó bá ṣẹlẹ̀ sí nísìn kí náà ṣẹlẹ̀ wàláhì yóò di kèfèrí. lèyìn máa fi sákún bínú rẹ̀ lèyìn máa fi tọrọ àánú rẹ̀ kí ni Jibril sọ aleyhi salaam ọ̀n sọ fún ojúṣe náà sọ àṣọ wọ́n ní ya Muhammad kí ni burúkú ọmọ fẹ́ gba ímọ̀ẹ́nì nígbà tó rí ìyà nínú léèlù ó ní ámántù ó ní kó tó sọ pé kó tó rí sọ ó ní mo mú mo tọwọ́ bọnú ìsàlẹ̀ léèlù mo bu yẹ̀pẹ̀ mo fi kí èyẹ rẹ̀ lẹ́nu ọmọ bàá rí sọ torí mo mọ ọmọ tí mo ní ó lè mú jẹ tó bá lóun ṣe ímọ̀ẹ́nì nísìn ló túlẹ̀ àwọn afáàfin sọ yìí pé ṣé ọlẹ́tọ̀ ká búlọ̀kù ẹni tó fẹ́ ṣe dáadáa àwọn afáàní ara tẹkílífù táwọn màláíkà ọlọ́run bá ó yàtọ̀ fún táwọn ọmọ ẹ̀dẹ́ nìyà so tẹkílífù tiwọn nù kó lè kí lọ́ba rẹ̀ rà sọ láàyè àsọ̀nà ọba àwọn àmọ́ràn wọ́yẹ fún alóhùn máa yú márùn ún ìtọ́ba rẹ̀ nàbà kan ó lọ́pàá láti ẹ̀yìn pé díẹ̀ yẹn lẹ́nu ọbẹ̀ kó fà ọba adéka òjíṣẹ́ náà sọ àṣàlà tó sọ yìí pé ká máa pera wa sákìyèsí pẹ̀lú àánú ọ̀kan nínú àwọn ọmọ ìyá lóbìnrin àfààní bàbá rẹ̀ obìnrin ètò wa yẹjú nínú àwọn ọmọ ọkùnrin ni ọmọ ìyá dẹ̀ làwọn méjèèjì àtìyá àti bàbá olùpèpè sójú ọ̀nà ẹ̀sìn ni wọ́n tí èyí ṣe pé ọmọ nílùú nìkan ọkàrí gbogbo ayé ọmọbìnrin wa fẹ́ ya tiẹ̀ ó fẹ́ ṣe tiẹ̀ lọ́tọ̀. ó ní nǹkan kan ṣoṣo ní ẹ ọ wá bìrì lójijì ó bẹ̀rẹ̀ sí ṣe tọ́lọ́mù ó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa àwọn èèyàn wá ń bi léèrè kí ló fa yí ìbìrì rẹ̀ ó ní ẹ̀gbọ́n òun lọ́lọ́run tó ṣe sábàbí dáadáa fún olóka pé òun níjọ́ náà ní nǹkan bí àárọ̀ kùtùkùtù kílẹ̀ tó mọ́ nǹkan bí four thirty nǹkan ó kíhun ṣe olóma ìpè tó pé òun ó ní ọ̀rọ̀ tó lágbára láfẹ́ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ sọ pé mo rò pé gbogbo àṣìṣe rẹ àti bó o ṣe já lọ́hùn o kò sí ń tọkàn lọ́hùn ọba ń bẹ̀ o ìkẹ́ rẹ̀ gbòòrò jù bá ń lọ tí wọ́n bá ti ń ṣe dáadáa nísìn torí gbogbo aburú tó ti ṣe sẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ọkọ̀ yóò bọ̀ ọkọ̀ nfa àti rẹ̀ sí dáadáa ni ọ̀gbọ́n tó ń sọ pé ẹ̀ńtọ́ bá ṣe tọ́wọ́bà ó ní yorùbá dìlù lọ́hùn sèyí àtìyí ó ní àṣẹ náà wọ́n kánà lọ́hùn gbọ̀gbọ̀rọ̀ rọ̀ ìmọ̀ ó ló ń tẹ́kùn bó ṣe sọ̀rọ̀ yẹn sábà ó lóun bu sẹ́kùn ni ló máa rọ pé àánà àánì àrínú àwọn àfa ńlá <laughs> fọlifọli ó gboyè nínú ilé fífọ́ ṣùgbọ́n nínú nǹkan pàtàkì tó yẹ ká máa ṣe ní gbogbo ògbà gbogbo òbí ó ní wípé ká máa ìnstọ́ọ̀lù antivirus sínú ọmọ wa kí la ti máa rọ́ọ̀sì Quran Karim bí o tiẹ̀ máa kà yanjú wá pè síwájú rẹ̀ tọ́ba ọ̀yà máa ṣe mọ̀rọ́jà máa kà kí n máa gbọ́ kọ́sà máa kà kọ́ máa kà ó ti wọlé ó ti fẹ́ fọ́lé ọwọ́ ara ẹni tí ń ka Quran lóru alam yani lil ladina amanu bizikrillah ṣé kò tí ì tásìkò ní fáwọn tí wọ́n bá láwọn ọgbọ lọwọn ọba gbọ́ kí wọ́n jẹ́ kọkàn àwọn ọ̀rọ̀ ọba ọba kò sí lọ́kàn ó ní bẹ́ẹ̀ àná á òtítọ́ lóòótọ́ lọba túbà lọba dèèyàn rí padà tí ọba sí èròjà ẹ ń bẹ tẹ́lẹ̀ torí kíkà tí wọ́n ń kàún remote control ni engine nǹkan ń bọ̀ lọ́wọ́. inú bá yà híhá tí ó ti hàn. ló fi pàtàkì ta'zimu hurmatillah èèyàn wà kóraró fẹsẹ̀ bẹ́ẹ̀ tó wà ní hajj yóò ṣe kóraró fún ẹ̀ṣẹ̀ ní gbogbo ibi tó wà ẹni tí hajj náà mọ̀ yi oṣù ọ̀wọ̀ ló o. kó wò kóra ro two out pàápàá jùlọ mẹ́wàá àkọ́kọ́ tọ́ba adẹ́dà gan fi búra àtọ̀sán àtòru rẹ̀. ó ní àwọn òun jọ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù òjíṣẹ́ náà bá a ẹnìkan ò kò sígbà téèyàn rí ere ṣe láti fi súnmọ́ Ọlọ́run ọba tó wù tó tó mẹ́wàá àkọ́kọ́ ara àwọn sẹ́ẹ̀rẹ́ téèyàn gbọ́dọ̀ téèyàn lè ṣe tó bá lágbára rẹ̀ ó ní umra tàbí hajj torí pé kí ni ọgbà ọgbanawo, ọgbà nára ọgbà náwó ọgbà gbogbo ẹ̀ gbogbo ìbàdàn ló dẹ̀ sí nínú apẹ̀rẹ̀. àgùnran àpẹran ànáwó àṣẹ dáadáa àṣẹ gbogbo ẹ gbogbo gbogbo ìbàdàn àti lóko síbẹ̀. téèyàn bá rí kíkẹ́ bọ́ba adẹ́rẹ́ àṣẹ fẹ́ ah, kí tún lẹ́kọ̀ọ́. al-ukhuwa al-imaniyya ájì ní ibi kan ṣoṣo tó dé o ò ní ìwòsàn ṣé mọ́nájì eléyìí yàtọ̀ sí tèmi àbọ̀papọ̀ mọ́ tèmi ága ikhwani ága tabligi ága ráfìdì ága ága ága ága ága mutasallafi الذي يدعي السلفية وليس سلفي وليس سلفية بل هو خارجي gbogbo wọn lórí papọ̀ lójú kan náà ṣùgbọ́n kò ní sí béèrè wípé jẹ́ mc yẹn ṣé ṣé kìíní ni rárá ntí ń bẹ lọ́kàn rẹ ni pé mùsùlùmí ti wá wá sápèjọpọ̀ yìí kó o máa ṣe kí ni bọ́sùlì islam ó máa ṣe dáadáa sí ó máa fà mọ́ra ó máa ṣe bí wọ́n ṣe fẹ́ ká ṣe láyé nù. tí wọ́n bá sọ pé torí ẹnìkan jẹ́ ìhùwání tó ṣàbòsí sí wàláhì bó ṣe sún kèsì rí gan ọlọ́wọ́n bò ní foríjì ọjọ́ gbẹ̀ndẹ̀ àríkíá ọjọ́ tẹ̀bílíìgì ọwọ́ aṣàbòsí sí wàláhì tọ́ba yẹjẹ tọ́ba díjọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ́ ọlọ́run ní foríjì hàn. ọní sálàfí lòun nítorí náà ọwọ́ aṣàbòsí nítorí tiẹ̀ ọlọ́run ní foríjì ọjọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ́. kí ni wọ́n fẹ́ ká jẹ́ òjò tí ọ̀bẹ nìkan ṣọ̀tá ẹni èjì lè jí ń pa. tó fi jẹ́ pé àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta Al-Albani Ibn Baz Salih ibn Uthaymin rahimahumullah rahmatan wasi'a tí wọ́n bá gbé pàṣán dáwà dání tí wọ́n bá ti ń kó bóyá báyìí o ah, ní ma yí pé eléyìí falafi eléyìí kìnnìkan rárá kí ni wọ́n sọ ọlọ́run wí báyìí òjíṣẹ́ náà tó ń sọ báyìí àwọn sàárẹ̀ sọ báyìí òdodo tó yẹ ká dúró lélẹ́rìí ni. bí dáwà ṣe yẹ kó rí nu kì tààfù sọlábí bá ẹni tó ń pera rẹ̀ sọlábí tó bá ṣe ìsìn náà sọláwọn ó gòrí jì kí ọba túbá. ẹni tí o jẹ sọlábí tó bá ṣe dáadáa tó lè ṣe ní àti ìfiwójú rẹ̀ ọlọ́run ọba sọláwọn ò ní sẹlẹ̀sàn rí subhanallah ibi tó ti rí practical ni ibẹ̀ ẹni tó o délé wá lò gbèsè ayé rẹ yòókù bẹ́ẹ̀. kọ́ ọ jẹ́ ìmọ́lẹ̀ tí ń gáìdì gbogbo ayé tí ọ̀ràn yàn tá a lọ rán Allah bó ti ṣe náà sàásánlá ń ṣe gbé kalẹ̀ táwọn sáadé mú lò. ẹ̀kọ́ tuntun kọ́ yẹn tẹ̀wádọ́ ìrẹ̀rẹ̀ nílẹ̀ orí ọ̀fẹ́ mú mi gan àwọn èèyàn pọ̀ tẹ́ fẹ́ mú mi ọkọ̀ọ̀kọ̀ máa bùtù wọn fún ọ náà kí wọ́n fi gbalada tó pọ̀ torí pé wọ́n lọ ń sáàbù wọn nígbẹ̀yìn nínú àwọn tí ń sáàbù báyìí tó bá wò bẹ̀ mínísítà kọ́ńtìrì mi níbo mi orí head of state kọ́ńtìrì mi bámbámbámbá lọ tí èèbá ṣe tàwádó tó possible ibo láti rí ilé ìbáṣe Islam kò sí nínú ìkan láyé nínú ẹ̀sìn kan láyé àti dọ́gba adẹ́dà sọ̀kalẹ̀ tọkùnmọ́lé tó lóun ò ní gbẹ tìmí lọ́wọ́ ẹ̀dá fún nìkan. ẹ jẹ́ ṣe tàwa fún torí síkọ́rìtì àwọn èèyàn burúkú wọ́n ti dá gbogbo ẹ̀rú ni wọ́n máa fi fún àwọn head of wá láti ọ̀nà jíjìn ni wọ́n máa fi fún síkọ́rìtì a máa rí nínú wọn tí wọ́n sọ pé ẹ fi wá lẹ̀ wọ́n ní àní sí ọ lẹ̀ tó dín nǹkan bá sí ọ ń bí. ìwọ nìkan kí ọkàn yọ kàn wá ná ní wọ́n fi fún ọ síkọ́rì àti ṣé nítorí ó ṣe tàwa fún rẹ̀ nítorí ó ti ṣe tàwa ṣé wọ́n gbé káàbà mi fún lọ́tọ̀ nítorí ó ti ṣe yé aṣáájú nígbà wọn lè lọ́wọ́ àwọn jọ́nálìsì lè lọ́wọ́ head of state Nàìjíríà yìí pé wo ti di president ọwọ́ àti eré mọ́lẹ̀ báyìí wọ́n ń ta ó ti president níwájú ọlọ́run ọba èmi onítàní mi níwájú ọba adẹ́là. ibùgbọ́n àwọn ọba tuntun ọba fadu ọba abdullahi ọba faisal ọba salman bámbámbámbám ìrẹ̀rẹ̀ nílẹ̀ ìfà ìkóraró lórí dáadáa kìtúni ìpáyà lọ́wọ́ bá àmọ́ lọ́wọ́ bá fi sọ pé wọ́tazawọ́dù fẹ́yìn àkàyèrè záàd àtàkùwà ìpáyà lọ́wọ́ bá gbogbo dáàmú nítorí wọ́n bá dé dà wọ́n gbá lọ́wọ́ wa o mọ̀jẹ̀ aṣàṣìdánù mọ̀jẹ̀ aṣàṣìdánù àmọ́ múra sí wọ́n lọ́wọ́ tá a tún gbà àti kíni ìmọ̀fásìkò ṣòfò ìmọ̀fásìkò ṣòfò wọ́n máa ń ti ń kírun tán wọ́n bá ní kó o ti sùn díẹ̀ kó tó dé báyìí àyílà ti tó gbala ṣe ń tó kò ní pẹ́ rẹ̀ asiri ti tó magrib ti tó ìṣá ti tó bọ́ọ̀ bá sọ̀ra pé kó o dìde lóru kó o ti ẹ̀mú náà fúlàdí ẹ̀ wá kó o tó lọ pé ó rí pé wọ́n ti ń tàṣùbà bó ṣe máa ṣe lọ́mọ fún ọ lẹ́kọ̀ọ́ wípé o gbọ́dọ̀ fi àsìkò ṣòfò kìí ṣe yún nìkan ẹ̀kọ́ wípé tí wọn náà kọ́ lára àwọn ọmọlàkejì wọn ó gbé àwọn nǹkan míì wá tí wọn ń ṣe ń lu bòmíì tí wò ríru rẹ̀ rí wọn náà tó à ah, bóò lẹ ti ń ṣe ó lè oríṣiríṣi nǹkan tọ́ra gbàmì ayé ni tí wọ́n ó oríṣiríṣi nǹkan wá síbẹ̀ tí àwọn ọmọ wò pé a. Ah, ẹ̀kọ́ fọ́kọ̀ kúlù ní ilmi ali bẹ̀rẹ̀ ó ti bọ́mọ ya kan pàdé subhanallah tó o bá mú kálímà kan wá nínú quran gbogbo ibi tó wà nínú quran yóò ṣàfún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ gbogbo èjì rẹ̀ kò tí ì di twenty something lọ tó bá ní kálímà báyìí wọ́n bẹ̀ nínú quran a ní ibi ibi tó ti wá ni marufu lọ́wọ́ níbi eléyìí marufu àti mansubaati ni bó ṣe wá ni gbogbo ẹ̀ ni ó mọ̀ gbogbo ẹ̀ ni ó kó jakalẹ̀ nísìn ọwọ́ abáyé ọwọ́ abáyé ọwọ́ abáyé bí ìgbà tó yẹ pé wọ́n ń gbé nǹkan téèpù ìyẹn ń ka téèpù bẹ́ẹ̀ ló sì máa rí ẹ̀mùtọ́ náà wọ́n bá bùn tiẹ̀ èyí ń gbọ́n tún jẹ́ ọ́ yóò tún jẹ́ kí wọ́n náà tún múra sí i kí wọ́n náà fi dà tún bí torí pé tí wọ́n fẹ́ kí hajj ọ̀sọ̀ wá dà òun là tún bí adẹnire ló fi jẹ́ pé ẹni tó bá kì á jìdì nígbà yẹn tí ò sì tìsí lọ́yẹ́ pé ó ti fẹ́ di pọ́ńtọ̀ bẹ́ẹ̀ ń gun mọ́tò náà ní ẹsẹ̀ náà ń gun nǹkan ọ̀gùn tí wọ́n máa ń sìn yẹn lọ sí ájì wọ́n máa sunkún wọ́n máa sunkún sìn lọ ẹnu òde ni bọ́lá ní gbogbo èkó ìbọn yẹn mẹ́wàá la rí tọ́lọ́ sí ájì níjọ́ tó bá wọ̀ lù báyìí tọ́sẹ̀ èdè gbogbo àwọn aráàlú ó ṣì wà pàdé rẹ̀ ni pé ó dé o ó dé o ó dé o tí wọ́n bá ní wọ́n ń wẹ́ ní tí ó rẹ̀kọ́mẹ́ǹdì èèyàn wá ní ànàlájì ẹni tó jẹ́ àlájì kan tó bá ti rẹ̀kọ́mẹ́ǹdì rẹ̀ torí wọ́n mọ̀ pé kí ni àwọn tó ti wọ́n dá gó à òní sọ tí ò rí bẹ́ẹ̀. bó ṣe rí àjò padà fún un táwọn èèyàn máa ń ṣe é níṣe wàrọ̀ gbàrọ̀gùjù má ṣe tiẹ̀ bẹ́ẹ̀ gbàtúndú jẹ́ nílé torí pé kí ni ẹni tí ó lọ ájì tó wá tún dé tí ń ṣe kánmọkànmọ bí ìgbà tó jẹ́ pé sàtífíkẹ́ẹ̀tì àlìjánná tó bá dẹ́dà fún ọ fọwọ́ ara rẹ̀ fáyà nínú tí ọmọ ọbẹ̀ náà lé lórí mẹ́rin pé wọ́n bá dẹ́dà ó ti pè mí wá o ọfọwọwọ mi má tẹ̀mí láyé má tẹ̀mí nù sàárè. má tẹ̀mí gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm mẹ́ta àwọn òbí mi má ta mi ó lè kà ó lè kà mi gbé wa ga má rẹ̀ wá ń lẹ̀ má ṣe ìyáni ẹnikẹ́ni má ṣe gbogbo má ọmọ bẹ̀. dùá àràfà tó o bá ń ṣàdúrà ní ó tún tọ́ba rẹ̀ ọ́ tọ́ba tún wà ní dùbúlẹ̀ náà ò ní dákẹ́ ọ̀tá máa bẹ́ẹ̀ ni. qiyaman wa qu'udan wa ala junubihi ẹ máa kígbe rẹ ẹ máa bẹ ẹ máa bẹ wọ́n fẹ́ ká lè ṣe lè ni kó fi jẹ́ pé ńgbà tá a bá wá dé a ti ní àjẹ́ńdà mi àwa tá a wá lọ náà torí pé a ti undergo oṣù ọ̀wọ̀ yìí nígbà tí àbá ti kúrò nínú rẹ̀ a ti di àtúnbí à ń bẹ ọba adẹ́dà ọba tó ṣọ́ wa di àsìkò yìí tí èyí ṣe pé mímọ̀ sí wa ìkẹrin dáadáa nú àsìkò kọ́ mọ́ fi dùn á kọ́ gbà kó ṣe láṣegbà àṣepẹ́ àṣesóríire ayé àti ti gbangba ọjọ́ gbẹ̀ǹdé àkíyàmù torí pé ọjọ́ òní a máa fi ń dá sí ọ̀rọ̀ ọ̀hún lẹ́nu ọ̀gọ̀ ara wọn tí wọ́n fẹ́ lọ sí hajj àjọ ń lọ láago mẹ́rin àwọn ọmọ ìyá ni kakuku suspend eyín pé àbá wọn sọ̀rọ̀ báyìí láti ṣe báyìí láti ṣe ṣé bá ń jọ ń lọ ni ẹ lè máa yanjú rẹ̀ láàrin yín lọ́hùn ẹ má jẹ́ yín wọ́n affect program tàwa nínú ilé mo rò pé ọjọ́ ọṣẹ bẹ́ẹ̀ ń jọ àbí wọ́n rí sọ pé wọ́n jọ owú ni owú dáadáa ni wọ́n jẹ pé ah, ẹ sá máa lọ wọ́n á máa sọ pé ẹ máa lọ lásán o ẹ ṣàṣojú wa ni wọ́n sọ o ẹnikẹ́ni tó bá lòun lọ nínú mọ́sídìí kọ́mọ̀ wípé responsibility òun ni gbogbo àwọn àtẹnudọ́mọ àtẹnudọ́mọ tí wọ́n wọ́n mọ̀ sàdúrà fún wọn bá rẹ̀dà má dọ̀rọ̀ wọn rú láyé má dàrú nínú sàárè má dàrú gbangba ọjọ́ gbẹ̀ngà kíá gbogbo ohun tí mò ń tọrọ forí ara mi mò ń tọrọ fáwọn náà ọmọ pé àdọ́gbọ́ bribe ọba rẹ̀dà lọ́nà òjíṣẹ́ lásán àtọ́lá ń lé. Malaika kan ọba adẹ́dà ó fi ti gbogbo ẹni tí ń bá ń ṣàdúrà fún àyà rẹ̀ lẹ́yìn rẹ̀ torí ẹni tí máa ń ṣàdúrà fún ọ lẹ́yìn rẹ̀ tí èbá ti torí ọlọ́run ọba àti wọ́n ti rẹ̀ tèmi tó mi rán ìjọsọ̀ ń wá ń ṣe torí tọ́lọ́run ọba ní ọjà ń wá ń tún ṣe kárakára màláìkà ọmọ sọ pé àmì àti tiẹ̀ náà gbogbo ohun tí wọn náà bá tọrọ so nínú ọ̀nà tí yẹn ń gbé tètè gbé kí adúlé yẹn tètè gbà òní pé ká má gbàgbé ọmọlàkejì pàápàá jùlọ àwọn òbí méjèèjì tí wọn bá ṣe mùsùlùmí tí wọn bá wà láyé ká máa bẹ lọ́wọ́n ọba fún un kọba adẹ́dà kọjá wọn ó tó àpẹ lórí dáadáa ká máa ṣàdúrà fún un àwọn afáwà á máa ṣàdúrà fún un àtàwọn ètò ti lọ àti àwọn tí wọ́n ti wà láyé. imaamu ahmed rahimahullah rahmatawasa àìmọye ọdún ni wọ́n ọmọ rẹ̀ sọ pé tó bá lọ sí sùjádà ẹni tí kókó máa ń ṣàdúrà fún táàmù táàmù imaamu ṣáfì ọlọ́mọ rẹ̀ wá béèrè ìjọ kan pé ṣáfì ṣáfì ṣáfì ìṣàwọ́dí bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn wà nínú òkùnkùn súnà ṣáfì lọ já wa lójú ẹnikẹ́ni tó bá fi súnà mọ̀ tó fojú ọ̀nà mọ̀ ọ́ ọ̀nà àlìjánná ló fi mọ̀ má ṣe wà àdúrà lórí rẹ̀ bí ọba adẹ́dà bá ń tẹ́ ń gbà kò ní í yọ̀wọ́ náà lẹ̀ ní ó jẹ́ kó kídé náà ó ti pé àti àsìkò ibẹ̀ ọba adẹ́dà gbogbo ilẹ̀ mùsùlùmí tí gbogbo ẹ fẹ́ rí bó ṣe rí títò rẹ̀ kó gún régé ọwọ́ rẹ̀ lọ́wọ́ kó bá tó kó gún régé kó wá má jẹ́ kí tiwa náà dàrú bẹ́ẹ̀ kó jẹ́ àtìrá kó jẹ́ àtàrí àwọn àtàndẹ̀ ńlọ náà kó bá dẹ́dà kó ṣe ní àṣegbà àṣedé àti sórí ire ayé àti gbangba ajọ́ gbẹ̀ngà kíá. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الله وزوجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت الله وزوجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد àwọn béèrè wa kódà pàtàkì jùlọ lórí àwọn areas méjì yẹn àti àti àfihàn. ọmọ mi rán alétí pé bá a bá tiẹ̀ sọ gbogbo òpìlẹ̀ rẹ̀ ká sọ pàtàkì kan tọrọ mahaj àti bó ṣe wá kí ni omi zamzam omi zamzam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní kò sí omi tó tó omi zamzam láyé. sábàbí àwọn ẹni tó dẹ̀ ti kọjá lọ náà ni ìyá wa Hajara bàtó bímọ ó dúró ní ibi tọkọ rẹ̀ fi sí ntọkọkọ béèrè ńgbà ọkọ rẹ̀ fi síbẹ̀ ọkọ náà kí ló ṣe ládùn àwọn ni mo fi àwọn ọmọ nílẹ̀ fámìlì nílẹ̀ síbi tí ò sí irúgbìn tí ò sí nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ lé rẹ̀ kìí ṣe torí nǹkan kan torí kí wọ́n lè bá a kó ìrun ró àdúrà tó ṣe ń jọ náà lọ́hùn òun ló dín òjíṣẹ́ náà sílẹ̀ àlàsánà látara pé ó ní bá mi gbé dìde láàrin wọn òjíṣẹ́ náà sílẹ̀ àlàsánà sọ yìí pé ana ìsèjábàtì dùáyé adi ibrahim sallallahu alayhi wa sallam alayhi èmi ni gbígbà àdúrà Allah mi ibrahim ó ní wọn lọ́wọ́ bá rántí wọn ẹni tí ó tọ̀ wọn sọ́nà ó lé mi ni sallallahu alayhi wa sallam ntọ́rọ̀ máa pọ̀ ìyá wa ọ á rí i pé à ọmọlábí kò sómi kò sí nǹkan kan nínú àna ọba adẹ́dà torí pé ó gbọ́rọ̀ sọ̀kọ́ lẹ́nu ó ṣe tọ́lọ́hún ọba ọgbà gbogbo ẹ̀ ọba adẹ́dà ọ̀ràn màláìka jibril torí bí ìbá ti délé ayé kí ló pàtàkì jù tó yẹ pé tí ò bá ní èmi ẹ wà ní ewu kí ni hmm? láà atẹ́gùn atẹ́gùn mímí lọ́lọ́run fi ṣe mímí ní firi lẹ́yìn mímí òun ló lu lẹ́yìn omi lọ́wọ́ kan oúnjẹ téèyàn bá ń ti mí tó ń rómi mu àti sapá láti lè wọ oúnjẹ yọ̀rọ̀. ọba adẹ́dà tó ó ṣe atẹ́gùn ní free ọ̀rẹ́ mi àbọ̀ nǹkan wo jẹ sọ nǹkan wo níní sọ nǹkan wo gbọ́dọ̀ máa fẹ́ náà wò ní gbà yẹn bá dé hospital wọn ní onídìí oxygen èló ni wọ́n ń tà á káfí mọ yìí ni káfí mọ yìí ni tó fi jẹ́ pé àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n lágbóye tí wọ́n bá jẹ́ dókítọ̀ wọ́n máa ń lẹ́sìn yìí ju àwọn ẹlòmíì lọ látara pé kí ni practical ìmọ̀ ẹni ni wọ́n rí ní gbogbo ìgbà yìí. ṣé ẹni tí wọ́n ti ráìtọ̀ pé eléyìí ò lè yè mọ́ yóò dẹ̀ sọ púpọ̀ padà yóò dẹ̀ di pé yóò dẹ̀ tó lọ ọdún rẹpẹtẹ láì. kọ́lọ́mbà àfọ̀rún kẹ́ aláàjì aláàyá gbàtọ́rọ̀ débi yíṣu ìjọ kan wọ́n ní jíù kan ní medical doctor àwọn àwọn yẹn ń dà wọ́n láàmú wọ́n wá ẹ̀gbámí àwọn wọ́n wá kó oògùn kan fáwọn ó ní káwọn ó lò fúngbà pípẹ́ àsìkò tó wá ní káwọn máa lò sí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ààwẹ̀ ló dẹ̀dẹ̀ yìí àwọn wá wò wípé ṣé ìní gbà rẹ̀ ní gbà rẹ̀ àwọn wà ló lẹ́ẹ̀kan láàárọ̀ nígbà àwọn bá jẹ sàárì tán àtìgbà àwọn bá fẹ́ sínú wọ́n nígbà tó wá dé sáà o àwọn feel relieved ara àwọn yá padà àwọn ò wá yọjú sí i àfi lẹ́yìn ibi oṣù mẹ́rin bí ẹ ṣe sọ fún un àwọn ń bọ̀ lọ́ọ̀kan báyìí wọ́n dẹ̀ sákò nínú ọ́fíìsì ńbọ̀ wá yá ni wọ́n ń gbọ́ lọ́wọ́ ayọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá lọ́wọ́ tún àwọn wò wọ́n máa sọ pé àwọn náà ni ó ní àwọn kan kó oògùn fún ẹ nì ó ti tàn wọ́n kàn kó oògùn fún ẹ nì the next ń táwọn rí kọ̀ yẹ kó o ju oṣù kan lọ tó fi jáde láyé tẹ́mù gbọ́dọ̀ ogun ọ̀kan láàárọ̀ ọ̀kan lọ́sàn-án àkan lálẹ́ ọgbà àwọn náà tajà so juice wẹ̀ kò sí ní ìròyìn material kìíní yẹn wà lọ́kàn rẹ̀ ni wọ́n máa fi sọ fáwọn ọmọ yàrá jẹ́ ká mẹ́sìn àti fáwọn ẹ mẹ́sẹ̀ bíi jù ẹ fi ìmọ̀ẹ́nì kún tí wọ́n á ń bèèrè ọ́ bóòlù ṣe kódà àrùn àwọn gbà àwẹ̀ papọ̀ ó lóní a <laughs> lóní mùsùlùmí ni wọ́n lóòótọ́ ní mùsùlùmí ẹni tó bá di sàlámù fún ọba adẹ́dà ọba adẹ́dà ó tó fún wọ́n fi ń jẹ́rìí ọ̀rọ̀ ni nínú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a jọ sọ tí wọ́n fi jẹ́rìí ni a àfi kéèyàn kéèyàn dúró tọ́ lọ́run lóòótọ́ oògùn ò lè ṣe àfigbára lọ́lọ́kọ̀. gbogbo àwọn nǹkan yìí mùsùlùmí gbọ́dọ̀ ọgbọ́dọ̀ mọ̀ ọgbọ́dọ̀ dúró tì òjíṣẹ́ náà sàrà sàlám wàá sọ nínú ọlá zamzam ó ní lima ṣúri balẹ̀ nítorí ọba mú fún ni kódà bíbí ń bá ń pa ọ́ tó o bá mu zamzam pé ọlọ́run ó yọ mi ní ìṣe advertisement fún kútubí o. nọ́ọ̀sù ọ̀rọ̀ òjíṣẹ́ lásìlá àlàsílám ni o ló fi jẹ́ pé òjíṣẹ́ lásìlá máa ń sọ fáwọn tí wọ́n bá lọ ọmọlá tàbí tí wọ́n pé tẹ́ ń bá ń bọ̀ ẹ bá mú zamzam dání tóró náà máa ń gbé lọ láti maka ló gbé lọ sí Madina alhamdulillah ìjọba Saudi kọ́lọ́ntàn máa fún wọn ṣe wọ́n ti ṣe é lọ́nà tó pọ̀ nísìnyí pé tọ́ba tẹ wàá mọ̀dínà gan bí ìgbà tọ́wà mọ́kà ni ipò òrí bámbám mú ẹ òrí ah. ibù eh, kò tún ti jẹ́ bẹ́ẹ̀. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá mi tọ́ba fi bẹ lọ́hùn fún ẹni sìn ọlọ́run ọgbà kódà tó bá rẹ èèyàn wọ́n yàtọ̀ sí pé kí wọ́n fún un mu wọ́n máa bù ú wọn ẹni tó bá rẹ̀ ọlọ́run ọba dẹ̀ máa fi ń ṣe sábàbí oríire a máa ń sọ gbogbo gbà afanla abdulrahman soyuti rahimahullah tó ṣe tó wà nínú àwọn tí wọ́n ṣe jalalayn jalaluddin almahalli àti jalaluddin asoyuti ní a fi ń pè ní tafsir àwọn ìmáàmù méjì tí jalal aha jalal méjì onígbà tó mú débẹ̀ ó mú kọ́lọ́wọ́n bó fún un ní ìmọ̀ hadith bíi ti ibn hajar tó tí wọ́n bá ní alhafizu ẹni tó hadith sórí àti ìpìlẹ̀ rẹ̀ kìí ṣe pé ìpìlẹ̀ rẹ̀ nìkan bó ló ṣe wá kí ni òfin tó dé kí ni òfin tí wọ́n fẹ́ ká yọ nínú rẹ̀ bó là ṣe é lò ó. Ah! àwọn àfáàní láti ìgbà tó ti jáde láyé ọba adẹ́dẹ́ ò tí ì fún obìnrin míì nírú rẹ̀ bí. imaamu alalbani rahimahullah rahmatan wasa ó ní wàláyé èmi náà jẹ́rìí síbẹ̀ tọ́ba ṣe tíra àti ka tíra míì lẹ́yìn tíra rẹ̀ kì í rọ ibn hajar alhafiz olóṣè fatihul bari sheikh sọ́ọ̀lì ibùnà ọ̀sẹ̀mí rahimu ọlọ́run mẹ́ta wá sí àwọn ní ilà hijira bá dàl fẹ́tẹ̀ lẹ́yìn fẹ́tẹ̀ olùbárí kò tún wá máa wá tíra mi tó fi sẹ̀kù ah, ìmọ̀ tó tún fún tóun wá ká mọ́ ó fi ṣe sẹ́ríhù sahih bukhari tíra ìmáàmù al-muhaddisi òun ló jẹ́ ká mọ ìní ojú sùnùkùn ìmáàmù bukhari ọ̀rọ̀ àlùwàlá ó lè lè yọ wá nínú jihad torí circumstances tó gbà wá yóò wá máa fi yé wa pé ìdí tó fi mú wá níbí torí ìdí báyìí ni ìdí báyìí ni ìdí báyìí ni Fathul Bari kọ́ọ́mù sọ́dúnà ni wọ́n máa ń pè kọba adẹ́dà kọba àfọ̀rúnkẹ́ àti gbogbo àwọn afáwà tí wọ́n ṣègbìyànjú lórí rẹ̀ nínú àwọn afáwa tí wọ́n sì gbìyànjú lórí rẹ̀ ó ní abúnafillah sheikh abdulaziz bin abdullah bin baz wọ́n ṣe gbìyànjú tó pọ̀ lórí rẹ̀ láti fi jẹ́ kó rọrùn àìgbà àmọ́ ẹnìkan ẹ̀dá kọ́mọ́kù síbi kan tọ́ afáwa afáńlá ibn hajar min ulama il ashaira mà tó débi ayatu sifat ó ṣe tawilat tá a bá nítorí rẹ̀ a ní katira náà a ti da ọmọ nù pẹ̀lú omi tá a fi wẹ̀ nù kí ni bàbá wa ṣe àti gbogbo àwọn afa wọ́n jókòó ti éríà yẹn wọ́n jọ wọ́n wá ṣàlàyé rẹ̀ yékéyéké nínú àwọn tí wọ́n ṣe gbìyànjú lórí rẹ̀ nísìn wọ́n ní sheikh luhidan ìdí méjì ló fi ṣe àlàyé lórí ayatu sifat tí ń bẹ nínú sahih bukhari jazakallahu khair wọ́n yìí wà láàyè. imaamu suyuti wọ́n ní fún mi ní ìmọ̀ hadith bíi ti ibùn hajar. nínú àna ọba adẹ́dà kó tó jáde láyé ọha hundred thousand hadith. <laughs> tíyàn bá ha tó less than ju tó kéré sí yàn gan sẹ́mi pé yọ́ọ́ máa yọ́ọ́ máa sèyàn báyìí ló fi sọ pé laysa ala wajhi al-ard min mashriqiha aw maghribiha bi'alamu minni ní ayé tá a wà ń sìn yìí o ìrẹni tó ní ìmọ̀ tó mi ní ìwọ̀ oòrùn àti ìlà oòrùn ẹni tó ní ìmọ̀ tó mi àyàfi tó bá jẹ́ wòlíì ọlọ́run ọba lẹ́yà kan tọpa mọ́tàmù pé mujtahid lòun torí tí nǹkan bá ṣẹlẹ̀ òun lè yọ nínú Quran bó ṣe wù ú kóun ó mọ̀ fún wa. Ah, àwọn tí wọ́n wá lẹ́yìn rẹ̀ gan pọ̀ tí wọ́n jẹ́ mujtahidu kò dẹ̀ sí nínú ṣàrtù kéèyàn jẹ́ mujtahid pé kọ́ mọ̀ṣẹ́ mistake kò sí kọ́ba rẹ́ra kọ́ba àfọ̀n kẹ́ gbogbo wọn látara kíni ó fi zamzam bẹ́ lọ ó ní ìmọ̀ fíkì bíi tàfà mi fún mi wọn lọ́nà ń pẹ́ fíkì ìpáyà ọlọ́hún ọba ó ní ìmọ̀ fíkì bíi ti ibùnú mọ̀lẹ́kì kọ́lọ́hún fún mi ọlọ́run fún ó ní ìpáyà ọlọ́run bá bí ìtàn àfáà mi kọ́lọ́run fi kẹ́ni àwọn àfáà ni á <laughs> àfáà rẹ ẹni tí ó ní ìpáyà ọlọ́run bá bí rẹ̀ tọ́ ọlọ́run kẹ pẹ̀lú ìpáyà ọlọ́run kí ni ìdíjà fún gbogbo eléyìí wa tá à ń bá mú ká má fi wá ayé nìkan ká fi wá ní tí ò ní tán wọ ọlọ́run ọba zamzam ni mo fẹ́ mú yìí fún mi ní yimani tí òmìnì kan ò wá ní mìmí kó lójú ọ̀nà ìsìláàmù tí wọ́n è jáde láyé james ìsìláàmù jábọ̀ fún un. nínú àdúrà tó jíṣẹ́ lásàlá àṣàlám kọ́ wa ni pé Allahumma ya waliyal islam wa alihi sabitni wa fi riwaya masakni ala islam hatta wa ana alihi. ìwọ ọba alágbọ́n tó islam àtàwọn tí wọ́n ń ṣe fẹsẹ̀ mírin lẹ̀ lórí islam kí n wá jábọ̀ fún ọ pẹ̀lú islam má jẹ́ ń ṣe nǹkan mí yàtọ̀ sí islam lórí àkídà ni sùlùkù ni ìgbàgbọ́ ni ìmánì gbogbo nǹkan kéèyàn máa bẹ́lọ́n lórí èyí gbogbo wa kí ni síkírìtì rẹ̀ ntọ́ bá ń bẹ́lọ́n ọba lọ lé lórí pé kọ́lọ́n ó ṣe fún ọ tọ́ ọ fẹ́ ṣe ní tí ó yapa sí ọ sàkó ọ ara rẹ̀ ó tọ́rọ̀ fẹ́ ẹni tí ń bẹ lọ́wọ́n gbà pé lọ́kọ́lọ́wọ́ fún wọn níyàwó kí ni wọ́n máa ṣe kí ni ìṣeré àgbà láàyè pé kó ṣe kọ́ dẹ́dẹ́ yọ́sà dẹ́dẹ́ àbí ni wọ́n gbé àwọ̀ àwọn yọ́sà dẹ́dẹ́ yọ́ máa ẹni tó ń bẹ lọ́wọ́n gbà pé ọlọ́wọ́n bá fún mi ní páyà rẹ̀ àṣẹ yóò wáyé mà bí ó ṣe páyà ọlọ́wọ́n ọba tí òfin ní ṣiṣẹ́ ẹlẹ́yìn pàtàkì àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n ọba á máa bẹ lọ́wọ́n ọba fáwọn ìyàwó wa kọ́lọ̀ mọ́jẹ wọn ó ṣiṣẹ́ àti ṣiṣẹ́ ní ìsìn rọrùn gan pẹ̀lú àwọn àpótí àpótí fìtínà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí ń bẹ lọ́wọ́ wa yìí kan nínú àwọn ọmọ ìyá lóbìnrin ó ní ah sheik ẹ̀yin náà ní tẹ̀sádùd mo ní kí ni mo ṣe ẹni káwọn ọkọ gba ẹ̀sẹ̀t lọ́wọ́ àwọn ìyàwó wọn tí wọ́n bá rí i pé wọn ò lò dáadáa mo ní bẹ́ẹ̀ èèyàn máa wọ́n ní tí irun gba ọmọ àyà rẹ̀ òwe wa lókè lọ́ọ̀lẹ̀ o tó bá mú iná torí kó jóná lọ́ọ̀kan irun gba rẹ̀ jóná kí ló kọ́ kọ́kọ́ tètè mú omi kó tètè fi wẹ́ẹ̀tì tiẹ̀ sọ̀mọ pé tí náà bá ń bọ̀ fomi wẹ́ẹ̀tì ẹ̀ kí náà ṣẹlẹ̀ kò ní dọ́dọ̀ rẹ̀ ọmọ mùnàkọ́bà ó jókòó lé ti bímọ ma í ṣe kan kì í ṣọmọ méjì kì í ṣe mẹ́ta ọwọ́ pe ọkọ̀ ń gba àwọn ṣe tahajjud ó ní baálé òun ṣe ṣìnà ọkọ ní iṣẹ́ ó gbóná kọ́kọ́ jáde ń di òun kí ló ṣẹlẹ̀ lórí social media ní àti pàdé kò sí lẹ́kọ̀ọ́ ọkùnrin yóò sí lẹ́kọ̀ọ́ ọkọ dẹ̀ lọ́wọ́ jíjẹ múmu lọ ó dẹ̀ wá wálé ó dẹ̀ ṣe máa fíà pẹ̀lú rẹ̀ ó dẹ̀ lọ kí ló kí ló fóònù. ṣé tá a bá ti torí ilé ká máa mọ́nítọ̀ ara wa tójú kóyàwó náà máa mọ́nítọ̀ ọkọ rẹ̀ òun kàn lè má láṣẹ láti haraasi ọkọ but kó fi wá sí haraasi ẹ̀ àfa ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ọba o àfa ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ọba o àjọ oúnjẹ ọ̀gbìn dàlìkíámà o ẹ̀páyọ̀ ọlọ́run ọba o ẹ̀ ń tí ń pẹ́ lórí kínní ju o ẹ̀ẹ́dẹ́ẹ́dì ẹ̀ẹ́dìde ló ń bi ti tẹ́lẹ̀ mọ́ o kùránù yìí tẹ̀ ń ká ò ṣe dáadáa kò jágeere mọ́ o bá a ṣe ń ṣàdúrà fọkọ wa bẹ́ẹ̀ náà láàmú rẹ̀ létí gbogbo eléyìí tòró òun ló mọ̀ kò ní mọ lóhùn nìkan tó bá ṣẹlẹ̀ tán kò ní mọ lọ́dọ̀ rẹ̀ a máa ṣàdúrà fún ìyàwó a máa ṣàdúrà fún àwọn ọmọ wa ìyàwó náà máa ṣàdúrà fún àwọn ọkọ ọba adẹ́dà má jẹ́ kí ọkọ mi ó dìdàkudà ṣe lẹ́ni ire torí pé kí ni ìjẹ́ni ire la lè fi tún àwùjọ yìí ṣe tí gbogbo ẹ̀ bá dàrú kí tiwa má dàrú bẹ́ẹ̀ àfi tá a páyà ọlọ́run la torí pé kí ló sọ ó ní àlẹ́ àkíbá lil muttaqin àtúbọ̀tán dáadáa ẹni tó bá páyà ọ̀hún ni ọlọ́run ọba ni ó látúbọ̀tán dáadáa. Oni tiẹ̀ oni dàrú ńbẹ tiẹ̀ ọ̀dà ńbẹ kọ́lọ́ ọmọ bàtí wa jẹ́ ńbẹ kọ́jẹ́ tiwọ́ ọ̀dà ńbẹ. a máa ṣègbìyànjú eléyìí ní gbogbo wa a máa bẹ gbogbo àsìkò bẹ lọ́hùn a máa bẹ lọ́hùn zamzam ni gbogbo eléyìí a máa ṣe àwa tá a bá wà a ṣe lè. bisimilah a fèsì kíbla. والصلاة والسلام على رسول الله أبلون wọn bá lórí níta bá fẹ́ àmọ́ àtúnṣe bẹ́ẹ̀ àmọ́ ká bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mú onísúnà àyàfi tó jẹ́ pé ibi tí wọ́n hàn gẹ̀ẹ́sì tó bá jẹ́ pé àlè kò sí bá ṣe bẹ̀rẹ̀ ìjọba Saudi ìsọ́mọlọ́kẹ́ kọ́lọ́ntẹ́ máa fún wọn ṣe ń gbogbo gbà wọ́n ṣe àwọn cups kéékèèké wọ́n ṣe ká tó jẹ́ pé ó lè bù ẹni wo àtọ̀ bá wà ó dà rí jókòó mu dáadáa kìí sẹ́yìn nìkan tó bá mú korojà rẹ dání ó lè bù lọlé tó fi jẹ́ pé tó è lọ tó è bọ̀ ó ní mú omi kankan àfi zamzam lọ́ọ́ mu kó tó dé à ó ti gbaná sára ìmọ̀nì ó gbóná dáadáa ó ti gbà sára láti مجربات، a ní ọmọ àyà subhanallah tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀run kíkí ọ̀rọ̀ sìásà ni wọ́n máa sọ bí ọ̀sọ̀rọ̀ sìásà yóò máa sọ̀rọ̀ bọ́ọ̀lù àbúrò rẹ̀ kan wò ó gbé gbogbo àwọn ọmọ yóò tó lọ sí tí wọ́n kéré gbogbo wọn ni wọ́n ti lọ sí àjì ẹ̀gbọ́n wọn ti lọ sí àjì ẹ̀jẹ̀ wọ́n sanwó tiẹ̀ náà ó dẹ̀ lọ subhanallah àwọn àfọ àmọ́ ń sọ pé ọlọ́run bá jì lè kí ni ìdí àti sọ bẹ́ẹ̀ wọn ò tí ì pè mo àsìkò òun ti ń túmọ̀ yóò ti lọ ṣàlùwàlà àwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n bá ní ti tẹ́lẹ̀ káwọn sọ̀rọ̀ sìáṣà tàbí ọ̀rọ̀ bọ́ọ̀lù wọ́n fẹ́ fi dè mọ́lẹ̀ ara pé àsìkò òun ti tú èmi fẹ́ lọ kí wọn o ẹ̀yin bá fẹ́ ṣorí ibú ẹ̀ tètè ṣorí ibú yín sọ́tọ̀ àwọn afá àwọn àwọn pé ọlọ́run gba jèlé ó yí padà ntòba kùnà títà rẹ ara rẹ ló fi jẹ́ pé àní sọ yìí a ní nínú àwọn ọmọ ẹ̀yà subhanallah wọ́n ní kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà kọ́ wa sọ̀rọ̀ nípa hajj àwọn agents wẹ̀ ṣe mọ̀ pé ntí yóò pè wọn làwọn ó lò èrò làwọn ń fẹ́ ntí wọn ló fi pé ẹ̀ńtọ́ wa bá wọn lọ kọ́ mọ̀ ẹ̀sìn rẹ̀ lé wọn lọ́wọ́ àìjẹ́ bẹ́ẹ̀ yọ́sẹ̀ síbọ̀ ni o àfi tó bá páyọ̀ ọlọ́run ọba nínú wọn àwọn àyà tí àwọn obìnrin tí ọmọ àyà lè bá sọ̀rọ̀ inna lillahi wa inna ilayhi raji'un kódà tí wọ́n bá wà nínú bedroom pẹ̀lú àwọn ọkọ wọn àwọn aṣọ tí wọ́n wọ̀ yẹn kò ní í pé ó síta jù báyìí lọ. gbàtọ́mọ ẹ̀yà tẹnu bọ̀rọ̀ ẹni tó bá fẹ́ lọ ájì ìmúra bá a ṣe múra bá a ṣe ṣe gbogbo ẹ̀ ọ sọ gbogbo ẹ̀ ó sì gbìyànjú ó sì gbogbo àwọn àlàyé nínú àánú ọba adẹ́dà ìgbà tí àwọn obìnrin máa máa padà bọ̀ àti rí àwọn tí wọ́n lo socks nínú wọn. àwọn ni àwọn ọ̀gbọ́rú wá sí báyìí opportunity ni fáwọn ọmọ ayá tí wọ́n bá wà ní agbègbè ní kama máa pè wọ́n sójú ọ̀nà a rí nínú wọn tó jẹ́ pé kó tó lọ ọtí ní ń tà nígbà wọn sọ fún un wípé àwọn tí ọba adẹ́dà ṣẹ́bi lé lórí ọtí títà wọn ò ló ń kà tí wọ́n bẹ̀rẹ̀ sí kà fún un ní bó lẹ́yìn ṣe bọ̀rọ̀ lọ̀rọ̀ sí ìṣe ìṣe jẹ́ ti àwọn àfáàní wọn wá ń ṣàdúrà fún wọn lè pàpọ̀ tí lòun tà nǹkan kan ó ní àfáà lọ́sàn-án wọ́n lè má mà ṣé bí wọn náà lè kà ẹ̀rí ni ẹ̀rí ni ẹ̀rí ni alhamdulilah translation was sípò rẹpẹtẹ lọ ó náà kà fúnra rẹ̀ ó ní a ah! ìgbà tí ó fi dé ó túba tọ́lá gbọ́dọ̀ dákẹ́ àmọ́ pàkíyèsí sí a kọ́nà àwọn ọba akọ́fọ̀rún kẹ́ ahmed chechenji alhaji ahmed chechenji ọtí ní fi trọ́ọ̀sì rẹ̀ kó tẹ́lẹ̀ ọwọ́ ayọ̀sàká ọwọ́ àgbẹ̀ wá fún <laughs> sheikh mahmud abubakar gumi rahim ọlọ́run rahmatan wasa bàbá ní níbo ló ti rówó tó tó báyìí wọ́n ní iṣẹ́ tí ń ṣe ni ó ní àwọn ìgbàrú ẹ̀ ó ní àwọn ìgbàrú ẹ̀ ah, lọ́ba sá sẹ́yìn lọ́ba dá ìyẹn dúró kò fi kọ́tí mọ́ ifi ń gbé po rọ̀bì zaka tó yàn lọ́dún tó tẹ̀lé ó ju títí ọdún yẹn lọ afọ gbọ́dọ̀ dákẹ́ dáìyà gbọ́dọ̀ dákẹ́ rẹfiri ni tí rẹfiri ò bá ọfiṣẹẹtì géèmù dáadáa kí ni ó ṣẹlẹ̀ sí géèmù wọn ó ṣì gbà ọgbọ́dọ̀ dákẹ́ òṣùlùbù bó ṣe gbé kalẹ̀ òṣùlùbù tí ó pè àwọn èèyàn padà ní. Ah, ara ní kọ̀wọ̀ sí rárá èsì ti dáìyà àìmọye tí wọn fojú òjíṣẹ́ lọ́sọ̀ àṣálàmù. ṣùgbọ́n pamara ó fi pèpè ó pèpè ìpè yẹn ní bọ̀ ní bọ̀ ní gbogbo wa nísìn àwa gbọ́dọ̀ jẹ́ kó takú sórí wa nínú ẹbí nínú ara ọmọ ìyá àbúrò ẹ̀gbọ́n kọba àdẹ́dà kó fi á ṣe sábàbí oríire fún àwùjọ kó má ṣe fi á ṣe sábàbí orí burúkú láti jẹ́ pé látara ọ̀nà pèpè wa. ó lé àwọn èèyàn sápò nínú ẹ̀sìn. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.